Mimi ningetoa mifugo mimi this is filter this is my filter this is not my real face this is filter this is filter and not these glasses ediwora <laughs> ní Canada it's not because um, mhm. one mobita ati ra wọn o let me figure sójú mi it's filter i'm using filter i'm not yellow like this You. Eh, eh. this is filter no but it, does my color for face but it make my face to be bright somehow like bí òyìnbó gbogbo oúnjẹ tí mo ní sínú ilé mi lélẹ̀ ọlọ́run jọ̀ọ́ má jẹ́ kí olùbóró mi gbẹ o àpòyẹ fún bàbá má jẹ́ ṣòfò o má jẹ́ kébi pa wá o má jẹ́ kíyà jẹ wá o hmm, ẹ jẹ́ nǹkan kọkọrin náà kí n tó máa lọ sí ẹ bá ń pe lísì wá this is not time for a lot of problem wà ń sìn ẹ mọ̀ pé àwọn kì í ṣàṣe ni tán bá ní dárò I have been working with this. Mm. Welcome, àtàyé rọ wá wá o a máa ń bẹ̀bẹ̀ o gbogbo wa máa ló ń fojú sọ̀nà o ọ̀rọ̀ ayé máa mi fàdúrà o. ah mi ní microphone. àtàyé rọ̀ wá wá o a máa ń bẹ̀bẹ̀ o gbogbo wa máa ló fojú sọ́nà o ọ̀rọ̀ ayé màmí <sniffs> ah, fàdúrà o àtayé rọ bí agogo àsìkò ti tó o wá àtayé ṣe ìgbà ayé sí ohun gbogbo máa ń dẹrùn ju báyìí lọ tó bá ló ń fìyà jẹni ni atóbi jù kó wàá dáríjì ni nínú ìwà burúkú pẹ̀lú iṣẹ́ ẹ̀ṣẹ̀ òjoojúmọ́ lára ayé ń gbòòrò sí i wò wá ní ọlọ́run àsìkò ti tó ṣe rọ̀ wá o wá wọn a ń bẹ̀ẹ̀bẹ̀ o gbogbo wa máa lọ fojú owó ọ̀pọ̀ ló ṣiṣẹ́ wọn ò rérè jẹ ọ̀pọ̀ ló kàwé wọn ò ríṣẹ́ fi ṣe ọ̀pọ̀ ló ṣiṣẹ́ tí wọn ò rérè jẹ ọ̀pọ̀ ló kàwé tí wọn ò fi ṣe ìwé ẹ̀rí ò lọ ta lọ́jà o àtayérọ̀ wa mára tu ni ìyàn mú kárí ayé kárí ayé ni o ebi máa ń pa ara ayé o ìyàn mú kárí ayé ebi máa ń pa ara ayé o kì màmá ń ṣe orílẹ̀-èdè nàìjíríà nìkan gbogbo aráyé màmá ló ń pariwo àwa náà tá wà nílùú kùbẹ́ẹ̀kì àmà ń pariwo ẹ̀ṣọ́ ayé ló wáyé lójú o aráyé sayé dá wa ìlọ ẹ̀ṣọ́ ayé wáyé lójú o aráyé sayé dá wa ìlọ òun ta délé ayé bá ta ó fi sílẹ̀ sayé lọ ebi ń po olódodo o ebi ń po olódodo o ebi máa ń po olódodo o aláìṣòdodo wọ́n yọ kú o. This one, I have a, uh, a uh, one grape. I put some milk and make it milkshake. I wanted to drink this for yesterday, but I said I don't want to. Let me take it for today. It's breakfast. Let me show you first before I continue. I want to show you my fridge. No food. This is the only food we have in this house. And as I make it yesterday, I supposed to share it to two. So my daughter, what she go to school she's going to eat at the break time. They give food at school. Okay? For you to know that I'm not lying. Let me show you. If you believe me, say you believe me. If you want me to show you, I show you. Do you want me to show you my fridge? Do you want me to show you? Hmm? You want me to show you? My fridge, you know, I do. That's why I tell you because on now, like this scarf that I do sell, I do sell scarf. I sell all these ones, you know. Before there's no market, you understand me? Like I, I post it in the way they used to sell the original, the use original before they strike the the our account. You see, I don't want to sell it and I don't want to, you know. So at times when my daughter go to school like this, a lot of people they also look at my daughter. You understand me? So like where I if I put this one now, I go out, the people will, you know. So maybe the way that's why you know the reason why I, we talk at time is because we don't this country is not a country that you can just <laughs> you understand the way they do in Nigeria. Uh-huh. Show things like this just cause trouble for you. So um my phone something wrong with my phone. This is the phone I normally use and I without filter my face look okay but if I remove the filter now from this you not see my face ó máa máa ṣe bí three d three d ẹ ní rí mi amada pé òun wà ní omi if I use that's why I use filter if I try to remove the filter now you will see the way it doing my face ẹ ní rí face mi amada people pé want to know me. so the filter of this iPhone I don't like it I like this LG so over the dà pé èèyàn wà ní you know it be doing as if you are in the water I don't like it kó má máa sòyàn di mi ò ṣe Yemọja mi ò ṣe àwọn god of the universe kọ̀ọ̀kan bẹ́yẹn so I have a word for Lizzy Anjorin okay number one Lizzy Anjorin I have a video because bíi ti àwọn fídíò tó gùn yẹn lẹ́mi ò bá kó ti sí online nígbà tó ń ṣe kí n dúró síbẹ̀ kí n wò nígbà tí má lè wò I won't be able to wọ́n tó má ti ṣe tán so but I see bí tán ti gé pépèpé wọn ò gé ẹ̀rì mọ́ mo rí bí tán ti gé pépèpé. And now uh, she was now saying that uh, Yibo people, they stood for her. They are praying. They stand like, yeah, Omoto, to to accuse. There's one woman that accused, um, what's the name of this, uh, I mean, <tsk> no, Deeper Life that time. You, I don't know the name of the person. Very correct, Yes. You understand what I mean? <clears throat> the that the mother of that uh, boy that time you understand so <clears throat> you know she said you know normally Lizzy said the Igbo people and um uh just love her secretary <laughs> mm. now you see there's nobody that is rubbish you are speaking for Yoruba But majority of people who were against you, even those who supported you, when you go and check their origin, Papa, either from water side, that from Isoko side, not your original Yorubas. So you are speaking for Yoruba, but you said all Yoruba against you. But you know that were against that, àwọn Igbo yìí, Igbo, ilẹ̀ wa àwọn ti bí, àwọn kiri kan, they are now standing for you. <laughs> Eh, nobody is rubbish. I tell you, a nation is not built by one person. They never call one person a nation. They call multitude. Àgbájọwọ́pọ̀ ni wọ́n ń pè ní You understand me? You see Yoruba, I'm Yoruba. I know as I'm still talking to you now, I want to advise you. I'm not going to support because it's like when people, when you are wicked to people, and the person is now being nice to you, it's like you don't value the person gone are the day when they touch Lizzy like this i want to touch anybody i be say hey stop touching there why are you doing like this if i see anybody to wọn your ń yọ what they share, Mary, i'm sorry to say this let me say it in english if i should see anybody that have haunts me or haunts my daughter as well and he, he commit offense and people are now throwing stone Like the way I used to tell people, stop stoning the person, and they will not turn against me. It's not going to be like that again. I will also stone you so that we will not come back to life. So if anybody say, Auto Bola, you can see a lot of people they now show fake love to Lizzy. Okay? What Lizzy have done to me, I'm eating it. Despite it's not my portion. What Lizzy have done to me, it affected me, I affected my daughter. You say now, let's even forget our own area. Let's forget. Because God will fight our battle. He's fighting it. Now, Lizzy, Yibo is the one speaking for you now. I saw you say, ah, Yoruba are not speaking for you. We are telling you not to gbèjà wa ní Yoruba. ọmọ We are telling you not to gbèjà wa because it's in our culture, although I'm not wicked like, you know. But it's in our system. If I don't born again, or oh, I don't have the fear of God, I will behave like my forefathers. Our Yorubas, we see things. You understand me? <laughs> but ìyẹn kọ́ la fẹ́ You can see the Igbo you are speaking against now that if care is not quickly taken, that Igbo man, woman came out and quickly talking. You you go, it can cause trouble, Yoruba fight, and Igbo fight in Lagos. And that is the, tight, the, tight, I mean, the tactics you are systematically wanted to cause. Okay? But the woman also came out to say that Lizzy cannot do that. She started speaking for you. But eh, me, Lizzy má eh? <laughs> You can do it. Yeah, <laughs> you did it. <laughs> But people can call it mistake. But no problem. Okay? Eh, nítorí pé. Are you still but now you said there's no Igbo fight, no fight again. Ilẹ̀ wa Yorùbá yìí, àwa Yorùbá yìí, àwa Yorùbá yìí, àwa Yorùbá yìí, Igbo must kill kan, àwa Yorùbá yìí, How you right? Do you have changing of mind now? Or I don't understand. Ṣé are you going still going to be talking about Igbo? Because they've spoken o. what ti bá ẹ sọ́n ti sọ fún ẹ. So, ìmá máa sọ fún wọn? Ṣé ìmá sọ̀rọ̀ ń pa wọn? Ìbéèrè no more fraka. She, <laughs> nígbà tí mo sọ fún ẹ pé ìyá ẹ the godmother ẹ is a terrorist. He say it's not. You can see now you say no more fraka. Why no more fraka gan pàápàá? When the <laughs> I remember the time you used to abuse me. Oh. I come with them. I was going following you, Baba to Baba. I want to save this girl from mess. I'm not fighting to be your, I'm not your mother. Oh. I cannot be your aunt. I'm not your auntie. Oh. I don't normally mingle with uh, ghosts like that, like that, okay? I know when you come and ń me. mí. Ta àjàjà tọ́lọ́run bá fi ránṣẹ́. Ṣé o this time around Ọlọ́run ti ẹ̀ fi iṣẹ́ kọ̀ọ̀kan rán To know, to tell, for, for you to know that <laughs> the Lord is on your case is angry then ọjọ́ tí mo dìde nígbà bó ṣe bú mi tó ń gbà tí mo tún dìde báyìí tó parọ́ mọ́ mi ọlọ́run lójú oorun lọ́lọ́run bá mi sọ mo tún jáde mo wá gbàdúrà fún níjọ́ yẹn ìgbà tó máa di few days later ó gbọ́ ọmọ mi jáde ó kà mọ́ because we are fighting for the ajale group àbí bẹ́ẹ̀ kọ́ because we are member of them <laughs> ìbéèrè àkọ́kọ́ yẹn náà mo kọ́kọ́ béèrè pé kí ló máa wá ṣe sọ̀rọ̀ àwọn yíbò ìbá yẹn sìn tó ló ń gbèjà yorùbá yorùbá dẹ̀ dojú ẹ̀ yorùbá lèmi bẹ́ẹ̀ mi ṣe wà yẹn sìn from a to z Kogi ni ìyá mi Ondo state ni bàbá mi I'm from Ondo state a kì í kọjú púpọ̀ ṣé ti yé bẹ́yẹn kí ló máa ṣe sọ̀rọ̀ yìí bó bá yẹn sìn oní fúrákà títán ṣé ò ní sọ̀rọ̀ mọ́ lórí Facebook ni àbí ọ̀rọ̀ ọkọ tó dẹ̀ fa wàhálà tó ti àtìgbà tó ti gbé ọkọ yẹn náà ṣé o fẹ́ torí pé oní fúrákà títán ṣé o fẹ́ sọkọ yẹn náà lẹ́ni ṣé o fẹ́ sọkọ yẹn lẹ́ni àbí nítorí torí ìṣòro sá ṣó fẹ́ sọkọ yẹn lẹ̀ ni Lizzy ṣó mọ̀ kó di ìbéèrè kejì kí ló fẹ́ ṣe sọ̀rọ̀ yọ yíbo tó ti wọ́n ti speak fún ẹ báyìí kó lè mọ̀ pé kò sẹ́ni bọ̀dì tó ẹni tó bá fọkàn sí nígbà míì ó ti yé bẹ́yẹn ìwọ kẹ̀dẹ̀rẹ́ ó máa ń fẹ́ gbogbo èèyàn dìde fún ẹ <laughs> wọ́n kàn wí pé ọmọdé yìí ah a lot of tó support ẹ they know that gbogbo tó ń lè ṣe yẹn in fact àwọn àwa Yorùbá dáadáa àwọn yorùbá wo no but àwọn bí àwọn ìsoko bí the black boy báyìí sí àbí kí ni pe boy yẹn <laughs> to ṣe kẹ̀ tó ṣe ìbí àyà yẹn òkú ń ṣọmọ yorùbá kò lè mọ ẹ but àwa yóò fẹ́ pé àwa ara ara ríra wa tá a bá ríra wa àdára wa mo gbọ́ pé a mọ̀ra wa yorùbá ni wa ó ti bẹ́ẹ̀ gbà tó dẹ̀ dé nígbà yẹn bọ́ ṣe sọ ilẹ̀ yorùbá ló dé sí ọ̀dọ́ ọ̀nà mọ̀pẹ̀ ní ọ̀nà ìjẹ̀bú bẹ́ẹ̀ ó ti yé bẹ́ẹ̀ ìbẹ̀ tó yẹ ló máa ń kàǹtà rẹ̀ ran ọbẹ̀ yẹn kí ló wá fẹ́ ṣe sí ọ̀rọ̀ yíbò torí yíbò àwọn yíbò yìí o àwọn yíbò yìí o àwọn yíbò yìí o àwọn yíbò yìí o àwọn yíbò yìí kí la fẹ́ ṣe sí ọ̀rọ̀ yíbò báyìí sí yíbò má ti yíbò ọ̀pẹ̀lọpẹ̀ yíbò <laughs> tí ò bá jẹ́ yíbò <laughs> bí ọmọ yíbò yẹn ṣe jáde òun fún àwọn yorùbá ní courage àwọn yorùbá kọ̀ọ̀kan àti bókí o àti bókí o ó ti yé òun fún wọn courage láti lè sọ pé yí ilẹ̀ os tí gbogbo ayé bá dà pé by now ìdá kan sọ pé o ti gbé snapper jẹ wà láì tàlàyé because o ti yó ṣùgbọ́n ṣe o rí pé èèyàn náà ni ó mẹ́tọ́ máa mọ̀ wọ́n ní àmẹ́tọ́ máa kù mọ́yọ̀ ni ẹni tó máa kù mọ́yọ̀ ni láàmọ̀ lọ́jọ́ kínní o ibo tó fẹ́ lé lọ kò lẹ́kọ̀ọ́ tó gba contract yẹn òun mà ló máa speak fún ẹ báyìí o kí ni wàá fẹ́ ṣe sí báyìí ó dẹ̀ ní no more fracas no more fracas báwo ló ṣe fẹ́ ṣé ó fẹ́ fọkọ́lẹ̀ mẹ́ẹ́ àbò fẹ́ pin àbò fẹ́ bẹ̀bẹ̀ pé òkè o ìyálé mi ọ̀wọ́n o ti yé bẹ́yẹn torí pé àdánìkọ̀ jẹ́ làdánìkọ̀ kú ń gbọ́ kí ló fẹ́ ṣe kí n kàn ṣe pé mo sọ pé fraka báyìí anọba tírì ṣó ti gbọ́ ṣòwò ṣáàtì tí godmother Florida grandmother Florida torí gbogbo àwọn èèyàn ń sìn <laughs> wọ́n ń adéyẹmí elizabeth ọbánlá àti esabod wọn ń jà sí àti gbogbo wọn ṣà ń jà sí godmother olo godmother nísìnyí o ti gbọ́ pé godmother ẹ ó lóun lòun ni Lover, ṣó o believe ẹ àbó o believe ẹ ìgbà tí mo sọ pé gbogbo àwọn tó bá ti ṣe bad bad thing tó bá ti ní wọn bíbá ìtorí esabod bìlì pé wọn they cannot get hold of him I mean go to get hold of her she will claim me that she's the one when I was talking what do you do bó ṣe rí yẹn sórí bó ṣe feel yẹn <laughs> you dey feel it Davido you dey hàn mm, mi ò mọ ọmọ yẹn mọ you dey feel it bó ṣe máa ń rí ọpẹ́lọpẹ́ pé àwọn onírìṣà ní bàbá wọn ní àwọn ẹbí wọn ní ará nígbà tí àwọn èèyàn lisa mi eh, kí lorúkọ ẹ onírìṣà wọn ṣe fínà ọmọ wọn nìyẹn tí ó fi ẹ pé ọpẹ́lọpẹ́ pé ó ní bàbá ó dẹ̀ ní àwọn èèyàn lẹ́gbẹ̀gbẹ́ ó ti yé bẹ́ẹ̀ bó ṣe rí nìyẹn gbà ẹ̀ wọ́n fi iná mọ́ bàbá aláfẹ́ ọ̀yọ́ nítorí pé wọ́n ti dàgbà wọn ò escape ẹ̀ wọ́n fi iná mọ́ aṣáájú <laughs> kò pẹ́ kò jìnnà wọ́n tún ànáàsì wọ́n tún ṣe lọ́wọ́ tí wọ́n ti ànáàsì pé wọn kò ní ìwọ náà dẹ̀ sọ́gbà ẹ̀ pé ó gbárúgbó o wọ́n gbọ́dọ̀ yọ ọ́kẹ́ wọlé how do you feel listen mo rí ojú ẹ lẹ́nu o ṣe gbé original face ẹ wà ní original face ẹ mo ṣe rí lánàá èyí tó ṣe jáde lánàá original face ẹ tó gbé tàti kéwàá yẹn tó ṣe pípé hmm, ó jábọ́ kò fọ́ tó sọ̀rọ̀ ẹ̀dín ó jóná kò kú olúwàgbẹ́pẹ́lẹ́ ó mọ̀ pé ó fọ́ ó fọ́ ó rí bí mi tó kọ́kọ́ pa mí pé ńgbà tí wọ́n mú ẹ báyìí ó wá ń di ọwọ́ wọn mú bí ọmọ kékeré ó di ọwọ́ wúmọ̀ kan báyìí mú mo níṣẹ́ ẹni tó ń gbé ẹni síbi ẹni tó ń bù mí tó máa bá gbẹ̀rù gbèrègbèrègbèrè ó wá yá o ní wọ́n fẹ́ sun ẹ́ wọ́n ò sun ẹ́ ṣé mo kàn ṣe transact àti ṣe mo gbébọn wá tó bá yẹ pé tó bá gbébọn lọ bẹ̀ yẹ tó bá gbé ìbọn lọ wọ́n lè sọ pé wọ́n pẹ́ lójú tó bá pọ̀ wà lórí operation ìyẹn ni wọ́n ṣe lè sún ẹ́ ìrọ́pọ̀ jù ó ní wọ́n fẹ́ sọ ẹ́ kó ba lè dò owó ò lọ wo sí ìyẹn ni kó o tún lọ wo gravity ẹ̀ níbi tí o ti fẹ́ ó wá mú ọ lọ́wọ́ dání báyìí wípé ọmọ ẹ̀ Florida lòun ló ń bá wọ̀nyàn sọ̀rọ̀ ó di ọ̀dẹ̀ mo rẹ́rìn mo fẹ́ bùdẹ́ gbà mí o ti gbẹ tán Lizzy ò lára ṣé o mọ̀ wípé kí ló máa ń porúkọ mi náà kí lè bú mi yẹn lọ́dọ̀ ẹ̀ ṣé o máa bú mi torí tó o bá lọ bẹ̀ yẹn náà ìṣòro pàtó ń bọ̀ náà sọ fún ẹ̀yẹ ṣó ti yẹ ṣó ìmọ̀ bú wa àwa là ń gbàdúrà là ń gbàdúrà ọlọ́run ni o ó dẹ̀ gbọ́ ṣó ti yẹ bẹ́ẹ̀ yẹn ó rí ní gbogbo owó ẹ̀ ó ti gbẹ tán ló bá ń mú wọn ló bá ń fà wọn báyìí ló ṣe báyìí ló ṣàfọwọ́ bojú ẹ̀ ló ń fa gèlè yẹn mo nírú gèlè yẹn kó yẹ kí wé ó ṣàfà bojú pé bóyá òun lè ṣe bóyá ojú lè kọ́bà kò kọ́bà ojú yẹn kó àwọn ṣẹ́kì gbogbo àwọn tí ò mọ̀ ẹ́ tó ṣẹ̀ṣẹ̀ dé tó bá gbọ́ pé ṣẹ̀ṣẹ̀ dé kò tí ì ju two and a half years náà tí ọmọ Yíbò tó ń gbèjà yẹn náà tó dé ṣé o ti yé bẹ́ẹ̀ yẹn kò tí ì ju two and a half years tó dé lọ <laughs> wọ ọ̀dà ẹ̀ bọ̀ tó wá gbọ́ ẹni kò mọ́ ẹni mọ́ òkò lítì ìwọ tó wá sọ pé tẹ́lá dẹ́gírí kan lórí Facebook yìí a máa dé yìí a máa jẹ báyìí a máa jẹ ọmọ wa jọ wáyé wọ́n fún ẹ ní ìdúwọ́ta kò ṣàárẹ̀ ọmọ yíbò kan yorùbá àárẹ̀ yorùbá ni ìwọ ka ẹ̀bọ ó ti yé bẹ́ẹ̀ yẹ ọ̀tọ̀ ọmọ yíbò ló ṣẹ̀. <laughs> ọmọ Yíbò yẹn bí wọ́n ṣe sọ wọn ò parọ́ mọ́ wọn wọn ò parọ́ mọ́ ẹ but ó tún lè jẹ́ nítorí pé o ti máa ń sọ̀rọ̀ Yíbò tipẹ́ pé wọ́n máa kó lẹ́kọ̀ọ́ ilẹ̀ gbogbo ilẹ̀ wọn àwọn Yíbò ní Yíbò Yíbò Yíbò Yíbò ò dẹ̀ ṣiṣẹ́ fún ó ṣiṣẹ́ fún gọ́ọ̀mẹ̀ntì ẹ kàn ṣiṣẹ́ fún àwọn kan tó máa ń ṣe ìjọba lábẹ́ ìjọba ní orílẹ̀-èdè lẹ máa ń ṣiṣẹ́ fún tó yẹ pé tí ìjọba yẹn ò bá fébọ̀ wọn tí ò sweet wọn mọ́ ṣe rò then they start causing problem you understand because bọ́tà máa gbó kúlẹ̀kúlẹ̀ torí pé o transfer tó tọ́ kò dé lọ. àlékè gbogbo àwọn tó ń sọ wípé ọkọ ẹ padà wá síbẹ̀ yìí ó wá sanwó mo béèrè lọ́wọ́ ẹ tó bá lọ sí èkó Lizzy Anjorin ká má tọ̀ra wa jẹ ṣé pé mo ń bá ṣe friendly chat nsìn ká má tọ̀ra wa jẹ Lizzy. ṣé o ò ní mówó dání àti ẹni tó fẹ́ lọ rajà ní èkó ṣé gbogbo ọjà tó bá rà ṣé ọjà yẹn ń kọ́ ọkọ ẹ ló máa jókòó sílé máa máa sanwó sọtòótọ́ ó máa pé ò tí ì sọtòótọ́ but no problem àwọn èèyàn ṣàfẹ́ wọ́n ṣàfẹ́ ṣàánú ẹ̀ because anytime tó bá rí fídíò yẹn you know, like it i saw your face yesterday you cried ó ṣe mọ nǹkan tó bà ẹ́ when you look at the video you look at the media and then you know what exactly i saw your face when you came out yesterday a lot of people now wọ́n shower with love like pressing love love for you like that if I want to to organize the gan àtàwọn tí want you don't share. Me, wà ń bẹ tó love and like ìfẹ́ because a lot of people have two face here a lot of people are two face àwa nìkan la I can ṣe two face Bọ́lá lórúkọ mi ń jẹ́ I'm not two face I'm always myself and I don't I, I'm not easy to be convinced except that if she feasibility mi tí mo were pleased with what I then listen you go to Lagos olóra ọjà ṣé tó yẹn bá fẹ́ lọ rajà kò ní kówó dání ní dayan ṣé tó bá lọ rajà kò ní kówó dání because àwọn ọmọ yẹn wọ́n trend ní tòótọ́ irú black boy yẹn sìn wọ́n ṣe ń lò lọ́wọ́lọ́wọ́ ṣe mọ̀ pé tó wá ti lò tó ń sì wọn ni wọ́n máa crash ẹ̀ náà ni àwọn tó jù wọ́n ti níjò máa kọ́kọ́ lò ṣé ti yé but <clears throat> each time tí ẹ̀yin kẹ̀dẹ̀dẹ̀ máa ń mú pẹ̀lú crowd because so that you can have supporters even though what you are doing is not right you still just move with crowd àmì náà kù ìsúpayà mi ìwúlẹ̀ mi mi ò kì í move pẹ̀lú crowd i move walk alone that's I walk alone I can see an eagle eyes Woman see from distance In ọ̀dà ẹyẹ ò lè because ó ti above some things Listen, Anjorin. Hmm. never say never. Uh, bí o tiẹ̀ kó àwọn èèyàn yẹn lọ tí ó bá yá tó wá di pé wọ́n ti ẹ̀wọ́n máa tẹ̀sán pé òkè wọ́n ṣe ya fọ́tò ẹ̀ wọ́n purọ́ mọ́ ẹ̀ wọ́n ṣe ṣe ń gbà yẹn kí ni wọ́n mú wọn fún ṣé wọ́n mú ẹ pé wọ́n nà ẹ ni wọ́n nà ẹ nà ọ́n lẹ́sìn wọn fọwọ́ kàn ẹ́ gbàdán ti sọ pé ìwọ ni tó bóyá mo sọ pé kì í ṣe ìwọ wọn ayọ̀ ìjábọ̀ orí ẹ̀ anege gan wọn tètè bẹ̀rẹ̀ sí ní ṣe rìkọ́dì yẹn because ọmọ Ìgbò kan ló ṣe rìkọ́dì àwọn Yorùbá ló ṣe rìkọ́dì yẹn pé ah Lizzy ni ṣá ló ń ṣe fake transfer numbers ní ṣe rìkọ́dì àwọn Yorùbá ló ṣe and before then gbogbo àtọ́ ti ń sọ̀rọ̀ tí Ìbàdàn náà ti sọ̀rọ̀ fún ẹ tó ti sọ wípé ìwọ ń kọ́ o kò ti jalè lẹ́kọ̀ọ́ owó yẹn lọ o everybody majority of you tí ẹ máa ń ṣe kiri yẹn tán bá sọ̀rọ̀ ẹ máa ní pé rọ́nà pa mo gbọ́ tí gbèsè wọ ẹ̀gbẹ̀gbẹ́ sọ pé ó tún sọ interview kan pé tóun tó bá fẹ́ kóun sọ gbogbo story ẹ̀ ìwé èèyàn tó jẹ́ you can say it because ṣé ẹ̀gbẹ̀gbẹ́ ti lọ ṣe wọ́n ti tiẹ̀ ó mọ kéèyàn máa ṣe nǹkan burúkú láwùjọ kó má dẹ̀ ti stop kó dẹ̀ máa ṣe lọ kó dẹ̀ máa believe pé òun ò wọn a lot of them bẹ́ẹ̀ nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn gbogbo àwọn tó ṣì wà tó jẹ́ criminal tí wọ́n ti ṣe ẹ̀wọ̀n rí tó dẹ̀ ń tẹra mọ́ láti máa ṣe crime things wọ́n ṣe yẹn táwọn èèyàn dẹ̀ máa pardon wọ́n jọ́kọ̀ jọ́kọ̀ náà máa sọ pé okay we are ready to expose him. So, máa lọ sọ́jà òní kówó dání tó wọ́n ní ninety something thousand ó tó bí àwọn èèyàn wá lè sọ pé okay tí ninety something thousand bá kéré fún ìwọ láti jí ó kì wọn ò ṣe bá millions of cash nínú àpò ẹ̀ tó gbé lọ sékòó kan wọ́n kò yẹ lọ sínú mọ́tò bóyá mo ti náwó tìbẹ̀ ń tọ́ ẹ lọ gbó wá nínú mọ́tò àwa igan tá àti ẹ̀ tí ìgànnà ìkọlọ̀ ń jẹ́ àga tí bá lọ sékòó ní nàìjíríà ń gbà yẹn tí bá lọ sí Lagos Island yẹn má gbé owó dání mi ì tiẹ̀ ń transfer owó ní cash ní face to face better than hundred dollar letter tí n bá rí i pé mo fẹ́ lọ sékòó nísìn mi lè má gbowó sílé bọ̀ wọ́n á ti sọ fún ọ ní báńkì tí bá ti dé báńkì báyìí wọ́n ti sọ fún àǹtí kí lorúkọ àǹtí yẹn mo ti máa fún ọ lówó tí wọ́n ti sọ pé mò ń lọ sí èkó mi dẹ̀ fẹ́ tí wọ́n ti ń bọ̀ mo ti ń bọ̀ ń báńkì ẹ̀jọ̀ mo fẹ́ nídòwó èló lẹ ní ìdìmọ̀ wọ́n á ti sọ fún ọ wọ́n á ti kọ ṣẹ́ẹ̀kì mi bá ṣe dé báyìí wọ́n á ti gbé sẹ́gbẹ̀ẹ́ fún mi màá ti fún wọn ṣẹ́gun àwọn sáìn báyìí mú lọ ni màá ti fún wọn ní gbogbo àwọn tó wà lẹ́nu ọ̀nà géètì yẹn màá àwọn tó bá mi gbowó yìí màá ti fún wọn màá ti máa lọ mo àti ìgànnà ikọ́ ká ga kọ́ àdàgbà màá gbé owó yẹn dání tí n bá wá ra nǹkan tówó mi bá tówó mi bá wá ní tí mo rà tó bá jù bẹ́ẹ̀ lọ tó bá jù bẹ́ẹ̀ lọ ẹ mo lè wá ṣe transfer fún un mo lè wá ṣe transfer àbí kó jẹ́ pé tí n bá ní dọ́là lọ́wọ́ kí n sọ pé kí wọ́n pe mọ́là wá kí n fún dọ́là dọ́là yẹn mo lè fẹ́ mú dání kí n má fẹ́ jẹ́bọ̀ tí wọ́n á fún dọ́là kí wọ́n á ní kàn pé mọ́là wá kàn fún dọ́là kí n sanwó ṣé ìwọ lọ sí èkó ni sọ fún mi dísìn ṣé o lọ sí ni tó kówó dání tó sówó kankan lọ́wọ́ ẹ̀ tó dẹ̀ ga táwọn èèyàn sọ pé ó kéré owó yẹn kéré fún ẹ láti jí ó ṣe ńgbà tí ó wá di pa tí gbagba dẹkùn ti gèrè bẹ̀ wò tó bá jẹ́ pé àwọn yẹn wọ́n lo nọ́mbà six wọn ipò owó yẹn kéré tó owó tó bá kéré fún yàn láti jí òun náà máa bá ìtọ́jú bẹ́ẹ̀ lọ ní àpò ẹ̀ ṣé wọ́n bá ìtọ́jú bẹ́ẹ̀ lọ lára ẹ̀ àbọ̀n pa ìtọ́jú bẹ́ẹ̀ lọ nínú mọ́tò àbó lè sọ pé yàtọ̀ sí pé kọkọ̀ yẹn bá ìtẹ́nsọ́ àlátilé ṣé wọ́n bá owó yẹn ó dẹ̀ lọ sékòó as a business woman tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ tí mo sọ ń sì pé o lọ rajà yìí kò ṣe ọjà tèmi lọ rà lẹ́kọ̀ọ́ wọn kì í ṣe pé mo fẹ́ ta o bóyá mo tiẹ̀ fẹ́ mo fẹ́ raṣọ because tí n bá fẹ́ raṣọ mo máa ń ra nǹkan títì ni pé mo fẹ́ raṣọ mo lè raṣọ mo lè raṣọ one point eight nígbà yẹn tó wò tí wọ́n one point eight ẹ̀yàn mọ̀ pé bíi ten thousand kó jẹ́ bíi ten thousand dollars ẹ̀jọ̀ sàn kó wá fẹ́ lọ sí èkó yẹn kó má lè gbèrú seven thousand or ten thousand dollars as a woman tó ń sọ pé o big tó bá big dear Lizzy orí pé friendly chat mo ṣe báyìí tó bá big, dear Lizzy ṣé ò ní gbowó dání táwọn èèyàn sọ pé she's too big for that money she's too big for that money she's too big for that money wọ́n dẹ̀ yí ara ẹ̀ wò ń gbà yẹn o ò rówó yẹn san kó wá sọ pé mr man mistake can occur take your money kó wá máa náwó yẹn kó yẹn wà lọ́wọ́ ẹ̀ mẹ́ kó wá sọ pé take your money you said the transfer doesn't go any mistake can mistake can ó lè occur kó wá wọlé àmì kó kọ wọ́sàpò kó ní àríkẹ́ lọ gbowó fún mi bẹ̀ yẹn bí ó bá lòun ò abi àbí kó lọ gbowó fún mi bẹ̀ yẹn àbí kókó wá sí pọ̀sẹ̀ lọ wọnú mọ́tò fún mi ní ninety thousand just one bundle of owó nàìjíríà kan tí òkú five hundred thousand kó hundred that's ninety lánàá mò ń pè ninety one dollar ninety one dollar ninety one dollar in fact kò pé ninety one dollar kó wá sa sápò ẹ̀ àṣẹ big person sọ pé ó tóbi kó wá kọ́wọ́ sápò ẹ̀ àbí kó wọnú báàgì ẹ̀ tó gbé àbí kò tó ló fẹ́ lọ rajà lẹ́kọ̀ọ́ yóò àná ò ṣeré lọ èkó yẹn Lagos Island ó ń ṣe bí tó ń ṣeré lọ ó lọ rajà ní mẹ́ẹ́ owó kọ́dẹ̀ nìkan fi rajà tó bá dẹ̀ ti ní kọ́sítọ́mà tó yẹ pé o ò ṣe dán tó o bá ṣe dán lisi tó o bá ṣe dán wà láìtọ̀ láì tó o bá ṣe dán tó o bá jẹ́ big person tó ganu ayé tó o bá ti ń bí tó ti rajà mẹ́ẹ̀ tó o bá fẹ́ wá sẹ́kọ̀ọ́ ẹ jẹ́ ẹ bá mi send àwọn ọjà eléyìí mo ní ìdẹ ẹ bá mi sọ fọmọ kókó wá bójọjà wo two million ló fẹ́ rà ó lè ní kó kó ní three million wá wá ṣe tó bá wẹ̀ wọ́n gbé okun àlọ́ wá dẹ̀ kó wà kó fún wọn. tó o bá ti fẹ́ lọ ṣọṣẹ́ àwọn tó ń sọ̀rọ̀ yẹn wọ́n daft wọn ọmọ ẹ wọn ò dẹ̀ mẹ́kọ́ wọn ò mẹ́yọ̀ wọ́n ṣe ẹ̀dẹ́ ni wọn ò tún mórí Facebook ó dà pé káwọn èèyàn sọ pé kó dé láti Àbújá kó wá sọ pé òun fẹ́ wá máa ṣe gọ̀rọ̀gọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ ṣó ti yẹ yín bẹ́yẹn kò ní mọ̀ pé wèrè Àbújá yàtọ̀ sí tèkó ṣó ti design tàbújá wọn ó yàtọ̀ sí tèkó ṣó ti yé bẹ́ẹ̀ yẹn ó dàbẹ́ ẹni tó ni tó ṣẹ̀dé láì ní sọ́kọ̀ ṣẹ̀ já sórí Facebook yìí ó wá já sáàárín àwọn Yorùbá ó wá wò fẹ́ máa já sí ó fẹ́ máa ṣe kiri kan gbogbo àwọn tó ń já sí tó kàn já sí tó ń já sí yẹn wọn anything àwọn tó sọ̀rọ̀ original aware irú ọ̀gbẹ̀gbẹ́ yẹn náà ẹ̀mẹ́gbẹ́ ẹ̀gbẹ́gbẹ́ ò sọ kò dìbọ́n kì í sí pé òun ò ṣe kinní kan rí ó ní gbogbo ṣáàjì sàn fóun ó ní nínú twenty seventy ó ní kan àbí méjì ló ṣe bọ́ kó sọ pé òun ò ṣe dán ṣó ti yé bẹ́ẹ̀ kò sọ pé òun ò ṣe gbogbo nǹkan tóun ṣe yẹn ó dẹ̀ tún sọ pé tó bá ní kò ń sọ òun á sọ wọ́n mọ̀ ẹ́ àwọn yẹn ò mọ̀ ẹ́ ẹni tó bá big tó mọ̀ pé ìwọ correct lady ni ó fẹ́ lọ ra nǹkan bó tiẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn lásán ó ní láti bojú ẹ̀ àṣẹ tó sọ pé o ga tó tẹ̀ ń sọ̀rọ̀ pé o láìkè èkó o láìkè èkó èkó ló máa ń sọ pé ó ń sọ̀rọ̀ fún wa wá lọ nìyẹn bó jẹ́ pé ṣòkòtò ló máa wọ̀ àbí jeans àbí nǹkan kan kó wá lọ wá ṣojú ẹ̀ sílẹ̀ gbogbo àwọn celebrate máa ń ṣojú lẹ̀ tó máa lọ sí èkó èrò kan lè pọ̀ tó bá dẹ̀ fẹ́ jẹ́ kí èrò máa pọ̀ wà gbọ́lọ́pàá tó bá lọ ṣe dán gbogbo disguise tó lọ ṣe disguise ni ó ṣe dán ni àwọn èèyàn ò mọ ẹ́ o èmi ò hate ẹ bọ̀ mo ti hate ẹ látọjọ́ tó ti hate mi àtọjọ́ tó dẹ̀ ti hate tó ti support àwọn tó sórí ẹni tí ò bá ti lójú àánú kò dáa kéèyàn ṣàánú fẹ́ni tí ò bá láàánú ẹni tó bá ń ṣàánú fáwọn tí ò láàánú bí ìwọ wọn kò ń gbẹ́ kòtò ikú wọn sílẹ̀ ni lísì ò láàánú gbogbo ètò ń sọ tó ń dìbọ́ǹkì gbogbo nǹkan pé ó tóbi jù lọ tó o bá tóbi ju nǹkan lọ wò ó jẹ́ ń sọ fún ẹ bí tí máa ti rajà bí tí mo ti rajà lẹ́kọ̀ọ́ ṣé o gbọ́rọ̀ mi mo máa ra lace mi lọ́dọ̀ amrav nǹkan tí máa lọ́ rà lẹ́kọ̀ọ́ jù òun náà ni lace ṣé ti yé bẹ́ẹ̀ yẹn ṣọ́ọ̀bù mẹ́ta ni mo ti máa ra lace tí n bá fẹ́ ra àwọn pàrọ̀pàrọ̀ tí mo fẹ́ rà fáwọn èèyàn oníṣọ́ọ̀bù tí mo ti aṣọ lọ́dọ̀ mi ìfẹ́ dárúkọ wọn but ẹni tí máa ń patronize dáadáa òun ni amrav swiss ló máa ń tà ọjọ́ tí mo ti ń sọ̀rọ̀ amúráàfù níbẹ̀ mo tún máa ń sọ mo tún ń polówó amúráàfù lọ́fẹ̀ẹ́ ló fún abẹ́rẹ́ pé mo ń polówó amúráàfù ni tí mi bá nídìí aṣọ tí mi bá rè wá sí èkó tí mi bá wà lé nílé tí mo wà pé ah dẹ̀ fẹ́ lọ patí mo nídìí white wọ́n ti gbé white wá fún mi ìfẹ́ wọ white wọ́n gbé fún mi mo fẹ́ mo fẹ́ aṣọ màá ní kó bá mi kó wá amúráàfù máa ń kájọ wá fún mi lé amúráàfù yóò wọlé mi amúráàfù yálà yẹ o sì bẹ̀rẹ̀ aṣọ báwo a sọ̀rọ̀ àwọn aṣọ tán lọ ra gbogbo aṣọ tó máa ń rà nígbà nígbà tó ń tajà Dubai To bá lọ Dubai aṣọ yẹn àwọn design mi aṣọ kan báyìí tó máa ń to tó máa to wọ̀ tó máa ń kó sí ṣọ́ọ̀ àwọn design rẹ̀ máa ń for fọmọ mi tó bá wọ aṣọ kan báyìí leopard kan báyìí tí mo wọ̀ tí mo gbé báàgì dání níbi tí wọ́n ti ń tà ní ṣọ́ọ̀bù kan ní kòdẹ́mì tó bá kọjá ṣájà mm, àwọn mú nǹkan tó wà nínú gbogbo àwọn nǹkan yẹn tó bá ti ń sọ̀rọ̀ táwa ìtàwọn ìtàwọn tí a bá fẹ́ sọ̀rọ̀ ó mọ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn tí a bá fẹ́ sọ̀rọ̀ bọ̀ tiwa rere ni ẹ̀ṣọ́ ènìyàn tó táwọn èèyàn kò bá mọ̀ ẹ̀ tán bá kàn fẹ́ forí wo tó bá gbé ògùn sílẹ̀ fún ọba gbogbo wọn kò kú dànù gbogbo wọn tó bá gbé ògùn sílẹ̀ fún wa láìtàlá gbogbo àwọn tó sọ̀pọ̀lẹ̀ wọn kò kú ni ògùn á pa wọn sọmọ pé wọn náà sọ̀rọ̀ pé ògùn kọ́ sórí ìgbà tó ń bú ọ̀nìyẹn pé sórí ibi tí ògùn ọ̀ní ògùn ti jẹjẹkújẹ ni àwọn ògùn tó bá gbógun sílẹ̀ fún ẹ báyìí àwọn ògùn yẹn kàn máa pa gbogbo àwọn eléyìí dànù ni ọlọ́run gbọ́ lisi big girl ọ̀nà ìlẹ́dùnmọ̀ àdìgbọ́ tí bá wọ ṣọ́ọ̀bù àwọn èèyàn kì í ṣe àná mi ní credit card níláyé mi ọ̀nà ìlẹ́dùnmọ̀ àdìgbọ́ ọlọ́run ò dẹ̀ kọ kádàrá mi láti dẹ́ṣẹ̀ now mi ní grace ẹ̀ṣẹ̀ ọlọ́run like mi débi pé kò jẹ́ kí ẹ̀ṣẹ̀ kò wù mí kò dẹ̀ fún mi grace ẹ̀ ò ń gbọ́ tọ́lọ̀ bá dẹ̀ fẹ́ kí n jókòó afẹ́ ni ó fẹ́ ó ṣe àwọn nǹkan kan lọ́wọ́ ní sit down when it's time out you will see that I'm your God you cannot suffer I have a plan for you tí bá dé ṣọ́ọ̀bù èèyàn ó mọ bí mo ṣe ń gbẹ́nu gbogbogbò yìí àti gbogbo nǹkan tẹ́ ti sọ tó bá yẹ pé mo jẹ́ nìkan tó jẹ́yàn tó ń ṣe yamayama i won't be able to talk i won't be able to stand even ìlú ìgbà ti dẹ̀wọ̀ for me. lisi àṣírí kankan ò sí níwájú ọlọ́run iwájú ènìyàn náà náà ṣe sọ but àṣírí tó wà níwájú ènìyàn yẹn ó tún ṣe kéré lójú ẹlòmíì torí pé adé òtí ẹ̀sìn lójú èyàn ó wà níwájú ọlọ́run can you hide it for God you yourself you see ó rí bó ṣe feel ni i see your face èyí ni mo ṣe rí ṣàtúnṣe yẹn You cry like a baby. You first of all want to defend something, but you know now that something is going to happen. But she wà yẹn woman wọ́n máa bèrè ní kóòtù police station tó bá yá woman wọ́n máa bèrè àkáǹtì àdẹ̀tí sọ okay kan investigate ẹ̀ you are crying. Only lè má jẹ́ gbogbo bọ́n tẹ̀ ṣe story ẹ̀ nítorí àwọn ọ̀rọ̀ tèmi tuntun wá sọ àti gbogbo nǹkan tí mo investigate ẹ̀ and you know that if that thing happen you going to you know it's going to be a serious mess that nobody will be able to stand for you because ta ló máa sọ tó máa ti wá sọ pé kí gbogbo wọn sọ pé kó di níbẹ̀ yẹn tí wọ́n sọ pé tòótọ́ ni nǹkan tó ṣe yẹn wọ́n kò máa gbàgbé torí pé nísìnyí wọ́n máa take care people just want to cover you kó má lọ bínú parẹ́ but àwọn èèyàn tẹ́yìn náà ti ṣe ìkà fún kó tán ti bínú para wọn dànù àni mo tó wá bèèrè lọ́wọ́ ẹ̀ pé ọmọ Yíbò nìyẹn Yíbò yẹn ló máa ń sọ pé kán lé wọn kúrò lẹ́kọ̀ọ́ Yíbò lólórí burúkú ni wọ́n mo tó election ti lọ election ti lọ Nàìjíríà sì wà ní kàn sí ọ̀hún ti tí Nàìjíríà gan bá tẹ̀ tún wá pín létà tó bá jẹ́ pé bóyá nàìjíríà tiẹ̀ tó wá divide wọn ò lè sọ pé wọn ò fẹ́ yíbò tó bá gba visa ìlú yíbò tí ó yẹ pé ilẹ̀ yorùbá ló fẹ́ dúró sí tó gba visa tó gba gbogbo document ẹ to legalize whatever you are doing in the in the in the country tó bá jẹ́ pé tó wà yẹn you are you are permitted to leave àwa wà nílùú canada and sin we are living in quebec here we got the permit uh, quebec selection and everything we are here we are not born orig originally here so now the Igbo are saving you i'm not saying people can fight but when you fight you now fight You o to fight by wàá fẹ́ kí gbogbo àwọn tó jabai. Come about jà báyìí i don't do that wàá fẹ́ kẹ́ni tó bá ti mọ̀ come about ti yẹ sí ẹ̀ wàá fẹ́ kó máa bá gbogbo èèyàn jà àwọn èèyàn tó dẹ̀ tì ẹ́ lónìí náà tó fi kọlu ọ̀ní ṣé o mọ̀ pé irú àbíkẹ́ tó ló ń sọ̀rọ̀ yẹn sí tó ń gbèjà yẹn tó wá ní ẹni tó gbèjà yẹn nígbà kiri kan ẹni èmi dẹ̀ èmi já ẹ nígbà yẹn pé gbogbo ògo ẹ àti gbogbo tó ń jọ ẹ lójú yẹn wọ́n máa rẹ́ńdà ìwọ user wọ́n máa gbé fún àbíkẹ́ àbíkẹ́ ni wọ́n fẹ́ kó máa lead nígbà yẹn ìgbà yẹn gan ẹ má bínú ìjẹ̀bú kakọ̀s ẹ má bínú ìjẹ̀bú kakọ̀s ẹ má bínú ìjẹ̀bú forum ìjẹ̀bú forum ẹ jẹ́ fọwọ́míwọ̀mí ẹ má bínú o pé wọ́n fẹ́ ṣe é ní ìgbà yẹn kó tó di pé ìjọba yẹn dé pé wọ́n fẹ́ ba gbogbo nǹkan yẹn bèbá jẹ́ pé àti ẹ̀mọ́ pé gbogbo nǹkan tó máa ń ṣe náà kúrúkù nítorí àwọn náà kò sí kí ni wọ́n ṣe ráìtì nàìjíríà àwọn èèyàn mọ̀ àwọn èèyàn ó ti yé bẹ́yẹn but nígbà tó ṣe ah, kọjá ẹ lè ṣe eye ó mọ bí èpè tí mo fi balẹ̀ nígbà tí mo fẹ́ kọ́kọ́kọ́ sọ ẹ́lẹ̀ lórí social media mo gbà kì í ṣe sábọ̀ ló gbà ẹ́lẹ̀ èmi ni mo ṣe ṣáàtì fún ẹ tí mo dẹ̀ fi èpè balẹ̀ pẹ̀lú tó bá tún dẹ̀ láàmú látòní lọ ṣóore pé mo kó tó di pé wá lọ gbé ọmọ ẹ fún ẹsábọọdù pé òun ni grandma èmi mo sọ mo ní ẹ fi lísì ilẹ̀ mo ní òkè i will grandma mo ní after all ọmọ mi first grandchild mi ó ju ọmọ yẹn lọ lẹ́sẹ̀kẹsẹ̀ we want to play with you because you are part of our jale because iṣẹ́ tèmi ń ṣe ó hàn tiẹ̀ bàjẹ́ bàjẹ́ ṣé orí tèmi bá sọ pé ó lè lèèyàn lórí Facebook ẹni tó bá sọ pé mo purọ́ olè lòun náà tí bá sọ pé ẹni yìí ó ṣèkà ẹni bá sọ pé mo purọ́ ẹni yẹn òǹkà ìka gan lẹ́ni yẹn but we can see things and forgive each other tẹ́ni yẹn bá dẹ̀ ti kúrò nínú ẹ̀ṣẹ̀ bíbélì sọ pé mi jẹ́ aláàánú láti dáríjì gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ ó lóun fẹ́ kọ́ ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé olúkúwàdà ṣó ti yé àná ọlọ́run tẹ̀ tó wá sọ fún ẹ ìwà máa sọ pé ṣẹ́rẹ́ṣẹ́rẹ́ rèé o àwọn kinní kan o tiẹ̀ sọ́lọ́run bó ṣe wà á mọ́ kinní kan kinní kan ọlọ́run gan sọ pé ẹni tó bá ti kọ òun sílẹ̀ tó wá lọ sọ pé òun fẹ́ lọ àwọn pípì yẹn wọn àwọn tó bá lọ fẹ́ lọ gbà wọn lè gba ẹ ọlọ́run nìkan ló máa ń gba ni téèyàn ò bá léèyàn gan pàápàá wo bí mi ṣe máa ń kí ọlọ́run ẹbí aláìlẹ́bí mo lẹ́bí ẹbí mi gbòòrò bàjẹ́ mo lára mo léèyàn bọ̀ ṣé mo gbẹ́kẹ̀lé mo sọ fún mi pé mo lẹ́nu wọ̀dì ni I never tell you that I do have those people when i tell you i know some people nígbà tí ní thirty years ago twenty years ago eh, i was with this person and this person i was like this i was like this i was like this people said i go and ask everything so ìsìnbá ti sọ ṣe rọmọ pa ẹlòmíì gan gbà tó bá ti ẹwà rí mi tí bá ti ẹ ṣàlàyé létà gan àbí ká fi nǹkan kan ṣe rẹfẹ ó lè má dàmí mọ you understand me so ìwà rere ni ẹ̀ṣẹ̀ ni torí pé òun mọ ọjọ́ ọ̀la ẹ̀ òun mọ ibi tó ń lọ ọmọ tí ò bá dẹ̀ ti bímọ sílẹ̀ náà kò kì í dóró bó ṣe ń ṣe yẹn òun dóró ni ẹni tó bá ń jalè tí ó dé stage gangan tí ò stop ó ń dóró ni irú ọmọ ẹ yẹn ń sìn tó bá ní kán tiẹ̀ bá ẹ gbé fídíò wálé wọn lè gbé tán irú ọmọ ẹ kó dẹ̀ kí dẹ̀ ṣe rọ́ ó bá lọ dàgbà tó lọ rí lórí ibẹ̀ yẹn ṣé kò ní fìlà ṣe tó bá jẹ́ ìlú òyìnbó ni ó wà yẹn kó jẹ́rú Canada yìí ọmọ ẹ̀yìn ò ní lè ṣe ọlọ́pàá ò ní lè ṣe some iṣẹ́ kì í ṣe ìwọ ìyá o òun gangan tó jẹ́ ọmọ ẹ̀ wá wo báwọn yìí bó ṣe jáde tiẹ̀ tó ń wá gbà ẹ́ lẹ́bàá àwọn ọ̀dẹ̀ ló fẹ́ kán kó lé kó wọn ọ̀dẹ̀ tí pín nàìjíríà tán bá pín nàìjíríà gan kò mí pé gbogbo yìbò gbúdọ̀ kúrò níbẹ̀ yẹn yìbò ah, kúrò báwo wọn ò fẹ́ yorùbá níbí wọn ò fẹ́ tí ò bá sọ french níbí báyìí but we are still managing but títí life bá tó kinní kan wọn ọ̀dẹ̀ ní force ẹ pé you have to go but tó bá ti yá ìwọ ló mọ̀ kì í ṣe pé wọn ọ̀dẹ̀ ní sọ fún ẹ pé you are from so so so and so you don't speak french you don't speak ìwọ kò ní nígbà tó bá wà nǹkan eléyìí tó bá rí nítorí pé wọ́n bẹ́ẹ̀ sọ ọ̀dẹ̀ wọn ni wọ́n sọ ìwọ ló máa kẹ́rù ẹ̀ ìwọ ló máa kánga rẹ̀ this is you understand me so akèrègbè ló máa júwèé ibi tó máa fọrùn sí lọ́rùn ẹ̀ yorùbá o i'm fighting for yorùbá i'm fighting for yorùbá you are fighting for yourself because things are difficult a lot of ojú ti wà lára yín ẹ̀dẹ̀ ti pera yín ní nǹkan tẹ́ ẹ̀ jẹ́ ẹ̀dẹ̀ ti lọ fi àwọn gbà tí nǹkan yẹn tíṣẹ́ yẹn ń já tíṣẹ́ yẹn ń jẹ tọ́nà yẹn ń lọ gan ẹ ti kó àwọn kọ̀ọ̀kan jẹ́ dẹ̀ máa maintain ẹ̀ nígbà tó dé wá di pé maintainer ló wá kù báyìí tí ẹ wà ní fẹ́ rí nǹkan fi maintain wá dàpá ṣe fẹ́ tú you got to do something now ṣó fẹ́ lọ bẹ́ẹ́ sábọ̀dù nígbà táwa ń pariwo ẹ sábà ti ṣe terrorist all of you you loving her you caring for her ìtì ẹ la rí lè ní báyìí ẹnikẹ́ni tó bá tún ṣe tó tún ṣe bí olòṣì tí ẹ náà máa tún dé bá ṣe máa jókòó síbẹ̀ ni kò sí ẹni tí ó wà títẹ̀ ò lè bá lórí social media yìí ẹni tó bá lọ tẹ́rí sí i tó bá ti tẹ́rí sí wà á jẹ gba ẹ náà nígbà tó bá ti dé báyìí àwa dẹ̀ ti dájú sí ẹ má bínú o fún ìkànnì o dájú má rẹ́rìn ká lánà ni wọ́n ní ká máa ṣe everybody kì í ṣe pé a máa bá wọn ṣèkárí pé aṣáàgbégó sojú báyìí bó tiẹ̀ jẹ́ pé fèèkì ní irú ẹ̀ náà ni wọ́n náà máa ń lò èmi kàn já yín ni o mọ rísì tí mo fi ń já yín pé kì í ṣe original torí mi ìfẹ́ problem from Quebec and Canada government ni àti FBI nǹkan kan bẹ́ẹ̀ òní mo ṣe máa ń ṣàlàyé pé ṣe ṣípù ọ̀nà tó ti yé Yeah, because you say you are hungry and you are using designer Louis Vuitton. It's not original. Okay? So I'm not like you, see that way. I'm not by Nigeria. I'm saying it to you. Ó ti yé yín? But what if condition bá change lọ́la? Tí business mi padà wá sáyé tó jẹ mo jẹun ṣẹ́kù. Tí business Oh, what tó owó gidi kì í ṣe owó olè o. Mo lè ra ọdún máa wò gbókè o, mo jẹun ṣẹ́kù, mo lè ra original. But now, original fake ni and again gan tó tiẹ̀ máa lo designer ká máa kó designer gbogbo máa ń kó báyàn ni it cobalize a lot of people this designer things táwọn èèyàn máa ń wọ it cobalize a lot of people tó bá wọ àwọn mo rí àwọn olówó olówó olówó káàkiri ìgbàgbáyé they are very simple gbogbo àwọn olówó àwọn tó ní owó tó lówó jù ní Canada ń bí hmm, simple ni o lè rí designer thing lórí wọn o lè rí all these things cause problem for people Okay? And Nigeria will love blinking, blinking. A lot of some sofa here in Canada can buy all those blinking things that we use in Nigeria. Can buy 10 of it. But they will see us. You know, at times when you put those things, tó bá ti kó gbólógbóló yẹn dání, ṣé ń sọ kọ́kọ́ fún yín. Àwọn èèyàn ní góòlù ló lọ rà. Kò yé wọn. Torí ò tí fẹ́ kí wọ́n mọ ìjẹ́ yẹn náà. <laughs> Wọ́n jẹ́ kọ́ irọ́ ni wọ́n mi kéé ṣe àbí báwo ni bàbá ṣé bàbá bàbá tó kọrin yẹn ni ọ̀ka ẹ̀ka ẹ̀mí ìṣàrántí mọ́ orí ẹ̀ ṣá bóyá bàbá kọ́ lẹ́sìn àbí kìnní kan ló kọ́ ṣé o ti rí àwọn worowóró tó máa ń kó sọ́wọ́ yẹn àwọn Brasilia àwọn fóònù kìnní kéékèèké tó bá ní kọ́sítọ́mà iru ìlú wa ibi ba sì sí Brazil kò kò jìnnà ṣé ti yé bẹ́ẹ̀ yẹn Brazilia gbogbo àwọn nǹkan pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ bẹ́ẹ̀ àwọn yẹn nǹkan tó rà nínú ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù kì í ṣe fún ṣọ́ọ̀bù gold ṣọ́ọ̀bù costume ni ṣọ́ọ̀bù costume no wa me tó bá wọ̀ iṣẹ́ ọkọ̀ nǹkan tó wọ̀ sọ́rùn ọmọ mi fi sọ́rùn lọ sí school a ní a máa rà míì kò wọ́n ló wà ní orí gbogbo bí tá a ti ra sáìtì tó ti rà ìmí wà ní other side ìmí gan tàwọn ti Brazil ìran sami very cheap bí o ṣe máa ń pariwo iye tó ráwọn Nàìjíríà máa ń wo àwọn tìlú Canada bí wọ́n máa ń wo àwọn Canada wọ́n wo ẹ̀ gan àti àwọn torí pé abu àwọn tábà ti sọ̀rọ̀ wọn àtàwọn Amẹ́ríkà wọn máa ń wo ẹ̀ tó tábà ti sọ̀rọ̀ yín most of them wọ́n máa lo picture Nigerian picture torí àwọn náà tí mo bọ́n ṣe ń lo fake account sí wọ́n ń wo ìyá àtàwọn celebrity abroad àtàwọn ìjọba abroad yìí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tó bá mọ̀ lónìí lọ gba lọ gba jẹ́ kó wọlé sórí ẹ eré lẹ má máa pe nǹkan tẹ́ ẹ ṣe anyway ó wá wọ ìkọkọ lọ́jọ́ kan ọmọ mi wá lọ school wá wò ó wá fi sọ́wọ́ because àwa máa ń tà èlò ló la máa ń tà má jẹ̀ ǹdè èlò ló la máa ń tà kò sáà mọ̀ pé bó ti ẹ̀ jẹ́ twenty dollar bó jẹ́ thirty dollar bó ti ẹ̀ jẹ́ nǹkan kan bó jẹ́ hundred dollar bó jẹ́ one twenty dollar ṣé o mọ̀ pé bíi hundred and something thousand ló máa jẹ́ nàìjíríà so wọ́n ṣe dé school wọ́n wá ń béèrè lọ́wọ́ ọmọ mi pé is this gold wọ́n rán yàn wá béèrè lọ́wọ́ ọmọ mi torí ẹ̀ mo máa ń sọ fọmọ mi mo ní ẹni tó bá ti wá béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ pé i ah, love this is this gold real gold is it like like àṣekere kan mo wá sọ fọmọ mi mo ní ah, ask the person do you want to buy what happen why you asking ó ní but ọmọ mi wá dáhùn pé why should i be mean to them mo ní it's not mean it means some people dey come ọmọ mi ní oh mommy i know because you wear the type they want to know maybe it's gold. You understand me? I'm And the man so for don't me. Ah, but my my daughter said to me, why will I hide it? I said yeah, we we can even if she want to buy, I can buy it. I can sell for her. That is, uh, she now measure the name, the price. You understand me? Ọkàn wọn balẹ̀ because bí wọ́n ṣe máa kó sọ́wọ́ i'm pushing on gold i'm putting on gold i'm putting on silver i'm putting on diamond for the Nigeria people to see you are wearing gold and diamond to oppress others celebrate of Nigeria. wọ́n béèrè lọ́wọ́ àwọn bí mo ní kì í ṣe góòlù tẹ bá pélé sórí báyìí tẹ́ rí èsì ọ̀ríjínà o èkìní kan ọmọye tó tó ṣe oríṣiríṣi sí báyìí báyìí ìní kan kìnì kan ni o èmi á dẹ̀ sọ fún wọn it's a fake and it's a fake they ask me somebody will just text me i want this uh, risk i mean the sunshine eh, maybe i can help you to sell it how much do you sell it how much you, are you selling it Money ní twenty five thirty fifty bó bá so ọkàn wọn á balẹ̀ lọ́rùn yẹn ewu làbúrò máa kúrò tó bá nǹkan bá jẹ́ ten dollar sọ fún wọn pé ten dollar owó mú kọ́ wọn sọ pé one thousand two thousand dollar ten thousand dollar you cause problem for yourself pẹ̀lú gbogbo fake designer gan original designer tí n bá ń wọ̀ níbí tí n bá wọ̀ ní Canada Nàìjíríà mo ti gbé wá ìgbà tí mo wà ní South Africa nígbà tí mo wà ní ìjàbí nígbà tí mo wà ní Dubai ni mo ti rà kò ń ṣe ìlú yìí wà láìtàláì you understand what I mean irọ́ ò dáa olè jẹ́ ò dáa because tí àwọn bá ti ń parọ́ máa ń package láti máa build irọ́ yẹn láti máa lè service irọ́ now you be find yourself to service irọ́ àwọn ọ̀rọ̀ kan let me tell you one quick story listen you are not the only person to máa kọ́kọ́ package náà máa sọ pé tí èèyàn bá package ó máa rí bákan but it's causing problem for for everybody for the system of Nigeria as well when you are packaging you are saying maybe you have two million and you say you have three hundred million a lot of people want to kill and be a tri trillionaire as well and be a billionaire as well àwọn ọmọ kékèké kékèké they see you guys like aláwo àwòkọ́ṣe okay má jẹ́ n sọ story yìí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí fẹ́ jọ mọ́ story yìí àwọn celebrity kì í ṣe pé <laughs> ọjọ́ kan mo fẹ́ lọ ra mọ́tò ní nàìjíríà mo fẹ́ lọ ra mọ́tò èmi náà tún ra mọ́tò ní mo fẹ́ ra FJ ní Nigeria. mo wá lọ sí Ibi kan tí mo ti wá rí nígbà tí mo ṣẹ̀tẹ̀ lórí mi line mo wá rí ní Anthony village Anthony Maryland ọmọ Yíbò ní ẹ kí lórúkọ ilé kìíní wọ́n ní eh, ilé carport ẹ̀ sí inú inú nínú estate ní Mende ní Mende ìyàwó ẹ̀ tó ní church mo débẹ̀ níjọ́ yẹn mo bá àwọn mọ́tò ńláńlá mo wá wò pé ẹni ló mú mi lọ prince ló mú mi lọ ó jẹ́ chairman àwọn cardinal association gbà yẹn aládé express ṣáwọn ni mo ní màdùmọ́ no ta ló mú mi lọ bẹ̀ ìkan nínú àwọn dílà ṣá tí wọ́n ní mo fẹ́ ra mọ́tò lọ́wọ́ wọn wọ́n jẹ́ bọ́ mi dénú bẹ́ẹ̀ oríṣiríṣi mọ́tò ńláńlá tí wọ́n ń lo àdámọ́ẹ̀tì ló wà ń bẹ̀ wọ́n ṣe sọ fún mi pé ó tiẹ̀ ní mọ́tò kan tó gbé síbẹ̀ pé buy this one na Don Jazzy ló nì pé eléyìí ó ṣe ó nìdẹ̀ ohun mo ní pé kí n ra mo ní mi ra mọ́tò yìí this one na this eh, singer get am tó rè nígbà yìí ọlọ́run wọ báìbù lélẹ̀ ṣe mọ̀ pé Don Jazzy sí mi ìdí ẹ̀mọ́ ní ti Don Jazzy gan kọ ó dà pé olóko dòrò gúúsì àbáwọn dòrò nǹkan kan mẹ́yìn eh this one na this person get am ìmí ìwọ́n tún máa gbé ìmí ìwà níbẹ̀ yẹn gbogbo àwọn eléyìí mo á ti máa mo fún wa béèrè pé what happen the motor get out no no no if they broke they go bring am go help them sell or they borrow money they borrow money to live to sustain you know they don drop the car to sell it and then you get you every one of you you package there's nothing you know when packaging happen like that it's not kò ṣe ẹ̀yìn nìkan ló máa ń ṣẹlẹ̀ sí all celebrating all over the world, including the one here, America. Some of them, they have problem also. They do have problem, but not like the way we also, things are not right. We say it's all right Nigeria, things are not sweet. The bá gbọ́ pé ó Nigeria, Arokus, sí. Àwọn èèyàn rọ́kù gan. Ṣótiyé nínú bẹ̀ yẹn. In fact, ẹ̀jẹ̀ tó wá gbé fún mi bẹ̀ yẹn, tó wá sọ pé ẹnìkan nínú àwọn celebrity náà tó rí mi no kó tó di pé wọ́n ti wá lọ gbé ẹnìkan tó wá pé ìkan wá tó wọ́n ṣẹ̀ gbé láti Amẹ́ríkà tí mo wá fi tí mo wá fi rà you understand me so we know all this ní ẹni tó ti mọ̀ nínú mèdè yẹn àti mẹni tó wà nínú mèdè ọmọ Yíbò tó ń ta mọ́tò tó ní máka oríṣiríṣi àwọn ọmọ Yíbò big dealer ni o kò ń ṣe small dealer ó tún ní gáàsì bòmíì tó ń ta new car tó ń ta old ṣó ti yé big dealer now Lizzy Anjorin ṣó fẹ́ lọ bẹ godmother ẹni torí mo ti rí bó fi sẹ́sẹ̀ sọ pé ah, kò sí fracas mọ́ ò ṣe fracas mọ́ ò níkọ̀kìnì kan ó dẹ̀ ti sọ pé òun lòún ní àmàdàmọ́ ah, ẹ́sàbọ̀dù kí ló dé tó jẹ́ pé gbogbo nǹkan tó bá ti ní kò dábàá you claim that you are the one that owns it Gistlover is not for you you never own Gistlover but you it's possible you know Gistlover because there's a time you and Gistlover like this. There's a time you and gist about like this. In the world, in the world, I've never seen anybody blogging covering their face. Okay? So it's happened in Nigeria. But what I just want to, I don't think uh, what gist of have done like maybe death penalty, kò ń ṣe death penalty. Okay? It's not death penalty. Even àwọn tó ṣe nǹkan burúkú burúkú lójú ayé yẹn bírú àwọn màdámù yẹn àtàwọn pa wọn náà so why tí ó fi wá difficult pé eh, to set as a lisi i mean eh, gislova gislova esabod dẹ fẹ́ claim kò ní gislova and sin just to cover the sin everybody should if you want to cruise like cruise you don't use the page to blog bring out your face and if the police want to search and they, or oh, by now they know the people behind the gislova anyway we don't we cannot teach gislova their work. ó ní no more fracas now ṣé mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ lísì ṣé o fẹ́ fọkọ ẹ sílẹ̀ ni torí ṣé o mọ̀ pé látìgbà tó ti fi ọkọ ẹ mi sọ pé kó filẹ̀ o ṣé o mọ̀ ó dà pé nǹkan tó bá bì lọ́nṣin nǹkan èèyàn mẹ́rin kẹ́nìkan wá sọ pé òun fẹ́ dájẹ́ àdájẹ́ àdáfù ni in the beginning of the issue you say you are not ready you are ready to share the husband but later ìná bẹ̀rẹ̀ sí í jàjà orogún jà bá kan ṣe pé ṣe bíi pé ìwọ lọ́lọ́run inú tí wàá bí ẹ nígbà tí o tún wàá bínú to the level that wọ́n wá kọ́lé fọmọ yìí ó mọ̀ pé wọ́n fẹ́ wọ́n fẹ́ nígbà tí wọ́n fẹ́ show ẹ pé you are so wicked than me. wọ́n wá kọ́lé fọmọ yẹn tó bá jẹ́ pé o ṣe gbogbo àwọn nǹkan tó ṣe fún yẹn ó possible kó má kọ́lé fún ilé yẹn náà wọ́n kàn mọ́mọ́ fi knock ẹ náà lára knock out ẹni gbogbo ilé tán kọ́ fún yẹn náà lára knockout ẹ̀ ni ìgbà míì tó máa ní kó má sọ̀rọ̀ lára knockout ẹ̀ ni ṣó ti yé bẹ́ẹ̀ yẹn it's not the one fighting you and àwọn tó tẹ̀ wá pè ní ṣẹ̀pẹ̀tẹ́rẹ́ àwọn kankan àwọn tó kọ́lé fún yẹn ṣé ìwọ rò pé owó Ìyábọ̀ wà nínú owó ẹ̀ ni owó ilé yẹn ni ṣì ń gbá Ìyábọ̀ òsì nínú owó ilé yẹn àwọn tó ju Ìyábọ̀ lọ ló wà behind ni wọ́n wí pé ó fìyà jọmọ yẹn àwọn dẹ̀ máa kọ̀yà fún àwọn tó ju Ìyábọ̀ lọ kì í ṣe Ìyábọ̀ àwọn tó ju Ìyábọ̀ lọ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ní wọ́n bèèrè pé òkè ó fìyà jẹ ó tún ṣèkà tó dí sẹ́sẹ̀ àdè máa kọyà fún kó tún ṣe kí lórúkọ ẹ̀ dókàsì gan kì í ṣe dókàsì dókàsì gan torí ẹ̀ ló máa ṣe rí pé anytime tó bá ti sọ pé wọ́n fẹ́ ṣe nǹkan kan fọmọ yẹn wàá kàn rí pé àwọn èèyàn jáde from left right front and back wọ́n máa san owó síbẹ̀ ẹnìkan ó lè jẹ́ nìkan ló máa fún àwọn owó tó ń san bọ́n ṣe ń ṣe èrè jẹ́ ń sọ fún ẹ ẹnìkan lórí Facebook yìí tó bá ti mọ àwọn èèyàn á kàn fún gbogbo àwọn èèyàn bíi mẹ́wàá lówó ni a ní ìwọ sọ pé ó máa fún ní one thousand dollar wọ́n sọ pé ó máa fún ẹnìkan dẹ̀ ní àpò kan ní owó gbogbo yẹn ti jáde but she the person either he or she will never come out and say that he is the one that pay and àwọn tẹ̀lé bá máa sọ pé ó sọ owó yẹn kì í ṣe àwọn ló sọ yẹn originally ó dà pé kéèyàn máa ṣe charity nsìn bí irú bàtà bìkẹ́ ṣe charity sọ pé òun ṣe charity òun fẹ́ ní school kan ìgbà tí ó dẹ̀ ṣe gbogbo àwọn tó fẹ́ gbé charity fún ṣé wọ́n gbà lọ́wọ́ ẹ̀ ṣó tún ṣe charity yẹn mọ́ àwọn èèyàn kan ló máa ń jókòó síbì kan náà máa láàṣọ pé ìwọ ni a fẹ́ lò ṣó ti yé bẹ́ẹ̀ yẹn so àwọn tó ju àwọn tó ń dárúkọ tó kàn ń jà tó kàn ń jà tó kàn ń jà àwọn ló ṣe tó bá tún jà tó tún bá ọmọ yẹn jà tó bá tiẹ̀ fà mọ́ra kó tiẹ̀ gbàgbé gan wọ́n tún lè ra mọ́tò tó wọ́n tún wá fi ṣọ́ọ̀bù ẹ̀ á tún wá tóbi ju tiẹ̀ lọ á tún kọ́ plaza ìyẹn tún kọ́ a dẹ̀ gbọ́ pé plaza tó fi ń ṣakọ yẹn náà pé nígbà tí wọ́n náà fẹ́ tú owó nàìjíríà jáde ṣe mọ̀ pé nígbà tó owó nàìjíríà yẹn tó ń sọ pé go and go and kí lórúkọ ẹ wọ́n náà fẹ́ change owó nàìjíríà so a lot of people believe that the money are going to waste he has a date do you know what they do quickly people started giving money to the people they like girlfriend you understand me owó yẹn náà pẹ̀lú owó tí wọ́n tún fi help ọmọ yẹn náà no because they believe that they want to change the money. The money is going to be rubbish. It's going to be finished. So instead of the money to be wasted, they're now using the money to to to support people. A lot of celebrities also build house. I'm working on build house in Ibimeji. and a lot of ilé náà ṣe tún gbọ́ngbà tí owó òsì náà ti sọ pé wọn ò kọ́lé tí wọn ò change owó yẹn mọ́ ṣe tún gbọ́ pé building collapse bíi ti tẹ́lẹ̀ yàtọ̀ sí ètí gọ́ọ̀mẹ̀ntì bá wó she don't gbọ́ they will be wọ́n máa ń rush ẹ̀ ni wọ́n wá ń rush ilé wọn fẹ́ sọ ọ́ di alájà rushing it because they don't want the money to be wasted and they are giving it to people So onílẹ̀ níbi kan wọ́n sáré fún you lówó yẹn wọ́n ṣe so ẹ̀yin tẹ̀ dẹ̀ ti broke nípa owó tẹ kó jáde ẹ̀ fẹ́ mi nínú ẹ̀ torí ẹ̀ to pé ẹ̀ She check with pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì tó lọ ẹ̀mí ìṣiṣẹ́ pẹ̀lú anybody Come eight mi ni torí pé mo sọ tòótọ́ mo dẹ̀ sọ àṣírí àwọn to tó ṣèkà fún mi toro strange sẹ́mi lèmi ṣe sọ and I cannot do that to other people mi lè ṣèkà for that mi ò lè ṣe ìkà fún yàn mi ò lè pe ṣe débi pé ìmọ̀ àjókòó tí yàn màá máa jẹ́ kó hàn tí kò máa pa lẹ́kún payàn lẹ́kún I no dey do am I cannot do it ó ti yé so gbogbo àwọn plaza yẹn náà ó ní bó ṣe ìjẹ́ báyìí ṣó ti yé because ọ̀pọ̀lọpọ̀ nínú yín náà tó jẹ́ pé nígbà yẹn náà tómi náà bá wá sí wọn ní hey listen náà sọ pé ah, owó ló ṣègboro owó ni kókó kí n máa bọ̀ ń lé òṣàmọ̀ bí plaza ṣe jẹ́ Omo mọ bí plaza ṣe jẹ́ yẹn because wọ́n fẹ́ kí owó yẹn gbà yẹn nísìnyí báyìí gbogbo èèyàn ti wá fowó kọ́ ilé yẹn owó ò wá jáde owó ti wá di pé wọ́n ti fi rí nǹkan mọ́lẹ̀ àwọn èèyàn dẹ̀ máa need cash everybody ti wá fi owó ẹ̀rí gbogbo ilé mọ́lẹ̀ ra gbogbo nǹkan sílẹ̀ owó yẹn wá ní cash ní sí cash ló wá ń da ìgboro rú Nigeria is rich o up to date Nigeria is blessed but the cash is scarce cash is not flowing like a, like before before before táwọn èèyàn bá kàn ní ìdòwò báyìí náà wá ti lọ ó nílé tán máa lọ tán bá owó ń bẹ̀ ó níbi tán máa lọ bá owó ń bẹ̀ nísìnyí they now rush to spend those money to invest the money àwọn tó lè máa rówó ṣe ayé ǹsìn náà ni àwọn tó bá ní gold. Lizzy Anjorin tó bá ti ní gold, tó bá jẹ́ góòlù lòún lò tó tọ́ o ní lack of money o ò dẹ̀ ní máa lọ sí èkó láì mọ̀wó dání ṣó ti yé ṣó fẹ́ lọ bá mọ̀mọ́ ṣó fẹ́ lọ bẹ mọ́mú sí ẹni grandma ẹ grandma Florida ṣó fẹ́ lọ bẹ́ẹ̀ ní báyìí torí ó ti sọ pé òun lòún ní jesus over ṣèpẹtẹrì kí ló wá fẹ́ ṣe sí báyìí ó wá ní pé kó wá bá òun jẹ pé torí pé òun lòún ní ẹni bá ti fẹ́ jà kó wá bá òun kí ló fẹ́ ṣe sí hmm? Lizzy Anjorin milkshake tí mo ṣe ń sìn strawberry àti blueberry àti little kìíní ó ní mò ń kò sóúnjẹ nílé àdètò tó rẹ̀ lọ jalè ó mọ nǹkan tó fọ́nì wọ́n máa rán mi lọ sínú ṣọ́ọ̀bù láti lọ ṣe shopping for others adẹ̀ lóúnjẹ káwa máa sọ pé ṣó ti rí wá dédé ṣé nìyẹn kó wá pipe low wá fi lọ disgrace ara ẹni tó pọ̀ bẹ́ẹ̀ òun náà ṣàfẹ́ṣe pé wà ń bẹ̀ wà ń bẹ̀ wà ń bẹ̀ pé fẹ́ ṣe ìjà orogún tó bá tẹ̀sí mẹ́jà lórí ọkùnrin ní ìsọpọ̀ fún ọkọ ẹ̀ ò dá ó jà lórí ọkùnrin ó jà jà jà jà jà jà jà jà you lose value ọkọ ẹ̀ gan o, wà tasteless O, wà ó lọ You both lost value. There is money in Nigeria. There is money. Nigeria is blessed. Forget. But it's not circulating and um, people have wasted a lot of money. They want to fi a lot of owó. Lára àwọn ilé míì tó ń wó dànù tó ń wó tó ń ìgbà tó ń wó dànù sí àwọn owó yẹn náà ni tí wọ́n kàn ti lọ fi sáré ilé akàn sáré lọ ra lẹ̀ sáré kàn kó wàá máa gbé pé mo ra lẹ̀ tírí tírí kìíní kan billions ilé kan kìíní kan billions because people are looking for places to hand the money on property so that the money will not be wasted and they will use the opportunity to go and pay the money because that time they say if you deposit certain amount that is more than some certain you know they going to ask you so now people are hiding under the buying line buying line they say pé ilẹ̀ ta nígbà yẹn torí pé mo sọ pé ah mo ṣe fẹ́ ṣéǹjì owó yẹn náà that's good mo ṣe sọ pé gúrù yẹn up till now wọn ò fún mi ṣì ń gbá kódà star wọn ò fún mi láti ìgbà tán ti ṣéǹjì owó nàìjíríà i don't know what i've done to them èmi kọ́ ni mo ní ní kán ṣéǹjì owó èmi ò bá wọn yè jọba àwọn tó bá yẹ kán máa bínú sí wọn ò ní bínú sí wọn so Lizzy Anjorin nobody is no nobody is useless Yibo save your life now but Yibo also in prison now if now tó má bẹ̀rẹ̀ tí investigate the case tó bá lọ affect ẹ̀ ń what will you do ṣé mo gbé bẹ̀rẹ̀ ogun náà láàrí kan wo ìgbà tó ti fẹ́ ọkọ ẹ̀ yẹn wo iye kéèsì tó wà lọ́rùn ẹ̀ ọlọ́run má jàre jọ. àtẹ̀bẹ́ àtàrẹ má jàre jọ how many cases ló ti ní tó bá jáde ńgbà mímí ìdẹ̀lẹ̀ sọ bóyá ló ń pa wà ní ẹ wọ́n fẹ́ fẹjọ́ pẹ́ oníkèsì bíi hundred oníkèsì bíi thirty ẹ tí wọn kiri kan kéèsì ní wọn ti gbé kéèsì wá kéèsì báyìí báyìí báyìí báyìí all those things madam esabod esabod so you are sepeteri abi you are say you are gist lover i know that you are not gist lover APC, APC, some part, but the politician is is is, is under the given that eh? it's not you, it's not Esabod. This lover is never Esabod. The English of a eh, gist lover is different from Esabod. And Nigeria police, I don't want to help them again. I mean, sorry. I cannot help them to do their work. They know if they want to if wọ́n fẹ́ mú gist lọ́ba gist lọ́ba náà kò dẹ̀ ní èdè kó. Only I promise to give you stuff, but today no much. <laughs> Almighty will provide. Oh. Mm. No, provide. So you said you are no longer in fracas. You said they should welcome you to fracas. The people in fracas, those fracas people, when we are calling them, they are most of them pé original fracas. Some are pé me or more violent. o violent. Yeah, sí fracas. Èyí tí Esabod ń lead the terrorists. ni wọ́n ṣe want terrorize àwọn èèyàn ni. They follow you bomber to bomber. They follow you bomber to bomber. Then when you do anything to them, they follow you. Be àwọn gang bí ní ti ṣe gáǹgì tó lẹ́kọ̀ọ́ wọ́n tún gáǹgì ẹ̀ that's it this is a gang this is a hmm, this is a mafia tọwọ́ mafia kan bá tọwọ́ ògbólógbòó mafia bá tẹ small mafia àwọn gan náà máa mọ̀ pé yes no be small thing ó what is the way forward now because the case is in court and it's going to be if it's going to be investigated you think you are not going to be, all your accounts going to be investigated now? <laughs> And all the blogging we have done on this social media elsewhere. What do you feel? What do you feel? <laughs> Hmm. And tomorrow now, if Esther word call you, Uma máa kudos ni Uma máa embrace ẹ dáadáa wàá kì í sí àṣẹ ege another battle ó mọ̀ pé èèyàn kì í <laughs> àṣegbé òsì láyè má mọ̀ tó bó ṣe máa ń fìn Esabod máa jókòó sórí Facebook a máa sọ pé òun ràn yàn lọ sáàfin a lóun ràn yàn sí pálásì onírìṣà <laughs> Wàsíù a jókòó sórí a jókòó sórí social media a lóun ti ránṣọ a lóun ránṣẹ́ lọ sí Aso Rock Nàìjíríà a lóun àti wọn a gbogbo mítì tó ń ṣe ń bẹ̀ yẹn a láwọn jọjọ jókòó síbẹ̀ ṣe mítì ìyẹn mi pò ní representative ẹsàbọ̀ máa jókòó síbẹ̀ yẹn a ní àjùmọ̀bí tó wà ní ìbàdàn a ló wà lọ́sípítù báyìí báyìí a ní ó wà ní kómà a ní bọ̀tì àwọn máa yọ stọ́síjì ẹni life support ẹni nítorí pé ọmọ ewé ló wà ní ẹgbẹ́ wọn bẹ̀ a ló máa yọ gbà yẹn ò ríran o <laughs> ẹsàbọ̀dù ni o tún máa ń bá aláàfin ọ̀yọ́ gbé gold tó máa ń wà ní Ọ̀yọ́ state ó máa ń bá wọn wà lọ sí Saudi ìgbà tí Aláàfin wá kú tí wọ́n wàjà ìyàwó wọn àgbà wá jáde excuse me second wife wọn wá jáde wọ́n wá ní pé gold kan tí bàbá ní tó máa ń lò báyìí páwọn wá jẹ pé wọ́n wá pariwo jáde pé àwọn òní kọ àwọn kan bóyá wọ́n fẹ́ gbé wọ́n ṣàsọ sórí yẹn pé àwọn làwọn lọ Saudi nígbà táwọn lọ sáàjì nígbà pé àwọn wá ra góòlù wá fọ́kọ àwọn mo wá jókòó mo wá ṣe iṣẹ́ àti lórí iṣẹ́ àti yẹn pé bọ̀dì ṣẹ́ sábọ̀dì sọ pé wọ́n máa ń kó góòlù lọ Saudi kí ló dé táwọn tó ń kó góòlù lọ Saudi tún lọ ra góòlù láti Saudi wá mo béèrè question yẹn níjọ́ yẹn but during that time because ẹ̀ ń rún mọ níṣẹ́ rún mọ níṣẹ́ fàyàtì doesn't do anything to you kí la máa ṣe sọ̀rọ̀ àwọn yíbò yẹn ṣé ò ní sọ̀rọ̀ àwọn yíbò mọ́ ṣé ó máa embrace àwọn yíbò sí ìyá ẹ̀rẹ́ tó ti sọ pé òun ní ṣẹpẹ̀tẹ́rì kí ló wá fẹ́ ṣe sí báyìí tó yẹ tí wọ́n ṣẹpẹ̀tẹ́rì ṣe fẹ́ mu fún ṣẹ̀pẹ̀tẹ́rì ni bọ̀ kì í ṣe òun ní ṣẹ̀pẹ̀tẹ́rì igi wédò ní wó pa yín ṣe slang ẹ sábọ̀dọ̀ nìyẹn ta ló máa ń lo igi wédò ní ló pa yín ẹni tó ń lò gan ti stop bọ̀t ìgbà tó tó fẹ́ kí n sọ̀rọ̀ níjọ́ ìmáà ní igi wédò ní wó pa yín bàbá yín ti jí o bàbá yín ti jí. ẹni tó gbọ́ Yorùbá dáadáa tó dẹ̀ máa ń sọ̀rọ̀ fast fast èdè ìbàdàn ni Esabod máa fi ń sọ̀rọ̀ tó bá dẹ̀ kọ òyìnbó náà ó máa ń sọ èdè ìbàdàn nínú òyìnbó ẹ̀ tó bá wo gbogbo ìbò tẹ́sábà bọ̀ tó máa ti mọ̀ pé ìbàdàn ló kọ ìbò tó sọ yìí ìjẹ̀bú wà nínú àwọn tó ní tó ní tó ní tó ní gist lover anyway the next thing tá a fẹ́ ṣe ń sìn bẹ́ẹ̀ ìgbà wo ni enjoyment yín ìgbà wo ni enjoyment ìgbà wo ni ẹ lọ sí court bó ní adjournment Lisi. gba ọ ní adjournment and kí dẹ̀ ní next things kó jẹ́ ká máa ká máa wo nǹkan tó bá ń lọ ṣùgbọ́n pé ibo ti sọ̀rọ̀ fún ẹ àlàwọn tó dẹ̀ máa ń sẹ́pá ṣe wọn ò ní ya lẹ́kọ̀ọ́ gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ náà tí wọn ò fẹ́ lọ sí èkó tó ń fẹ́ dá wàhálà lẹ̀ lisi instrument instrument irinṣẹ́ irinṣẹ́ tó ṣaka lọ́wọ́ MC lọ́wọ́ Wàsíù Àyìndé lọ́wọ́lọ́wọ́ irinṣẹ́ lọ́wọ́ mc lọ́wọ́ àti àìndé lọ́wọ́lọ́wọ́ irinṣẹ́ tó ṣàkà. anyway mm. what is the way forward now ọkọ ẹ láti jọ ìtàn sí máa sọ pé kó gbójú jáde kó wá bá wa sọ̀rọ̀ tọkọ ẹ bá ti wá àdírẹ́sì wa máa gbọ́ sórí láì ṣàtẹ̀ mo fẹ́ béèrè kwẹ́sọ̀n lọ́wọ́ ẹ̀. <laughs> mi tí ì rí ọkọ àti ìyàwó tó ṣe ẹ̀sìn tó yín láyé ìyá ọlọ́run ọlọ́run ìjọ tó bá máa tó fún mi lọ́kọ láyé mi torí ẹ̀yàn lè ṣe never say never o tó bá tó máa fún mi lọ́kọ láyé má jẹ́ ṣe sí má fún mi lọ́kọ tó máa fi mí ṣe tàbí ìyàwó tó máa má jẹ́ jẹ́ ìyàwó tó máa fọkọ ṣe sí o ah! <laughs> oh gbogbo bàràmù tó wà wọn ní ní ẹ̀rẹ̀kẹ́ ọkọ ẹni wọ́n ti gbé jáde láàrin <laughs> bí original fèsì ẹ ṣe rí a máa gbọ́ ààrẹ ààrẹ ààrẹ bàbá ṣèlú ààrẹ o ààrẹ simply because what you fẹ́ can you adapt? Ah, lọ fẹ́ ọkọ ẹ̀ o tún bẹ̀ tún pè ní ààrẹ ààrẹ ààrẹ ààrẹ àti pé kò sẹ́ni tó lọ́kọ rí ní gbogbo àgbáyé ààrẹ ààrẹ ò pé kò kùn go jà ló ẹ jẹ́ mi o ààrẹ ààrẹ ààrẹ ààrẹ àbọ̀bà Abba, Abba, Abba, Abba. Èmi fẹ́ interview ọkọ ẹ o. Ọ̀dọ̀ Bọ́lá wọ̀ tó interview ọkọ Lizzy o. Ẹ jọ̀ọ́, Lizzy release your husband. I want to interview your husband. I want to interview your husband from Canada. Mo fẹ́ bèrè experience yẹn. The experience is tough. lẹ́nu ọjọ́ mẹ́ta ìjọ ìmàlè lọ wọn wọ́n délé sí mọ́lẹ̀ ọpẹ́lọpẹ́ ààrẹ gudu agada ààrẹ agadagudu olólùgbà ní sí kò rẹ́ni pé ọlọ́pẹ́lọpẹ́ bàbá ọba ààrẹ ni ọpẹ́lọpẹ́ ààrẹ. ààrẹ o ààrẹ o tó bá ń dárúkọ ààrẹ bẹ́ẹ̀ màmá gbà mọ́ wípé ààrẹ wò ni ààrẹ ọ̀nà kankan fún ni hello létí létí ah, ó fi ọkọ ẹ̀ ṣe lẹ́yà you think i'm fighting for my husband i'm fighting for my family ojoojúmọ́ gbà ojoojúmọ́ gbòsì wọ́n ṣe ń sọ̀rọ̀ bàbá ẹ̀ mọ́lẹ̀ a tún pààkì kù ẹ̀ àwọn àgbọ̀ bàbá rẹ̀. My bàbá bàbá rẹ̀ ah ah Come má ṣáà oh god If you don't want to teach ṣe iṣẹ́ but ìwà tó fi mí síbi tí mo ti stop laughing wá ṣòwò mo fẹ́ sí gbogbo ibi tó ti Don't turn us. Don't turn us. Don't walk. I want àwọn dàmásì àní rí i pé bàbá yẹn lápá ó ní bàràmù ojú ó ti lójú lójú ojú ẹ̀ ti dúdú. Lísì ìgbà tó yá gbogbo àwọn tó ti ta sí tó wù láti fẹ́ tí ò ṣeé ṣe dìsáínà wọn ni. Ora, rájọ tí bàbá bá wọ̀ ẹ́ sí three point five ní tòkè tilẹ̀ bàbá ọba <laughs> tó bá jọ three forty eight lídùú kan ìdásíkí aṣọ gèrè tó bá wọ̀ wọ́n bèrè ninety something thousand inú ilé náà ti ta sọ ah lisi ò dá tó bá sọ pé ọkọ aya ọ̀run <laughs> ìyàwó ọ̀run <laughs> wọ́n rọ̀ sí láti dáyé ẹ̀ láàmú ó kọ́kọ́ bẹ̀rẹ̀ nígbà tó kàmṣà bọ̀bọ̀ yẹn ó bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ pẹ̀lú gbogbo ọmọ tó bí lójú ẹ̀ ló ṣépè fún gbogbo ọmọ láti má máa wò ni ó ṣépè fún gbogbo ọmọ gbogbo ọmọ lísì àjọrí wọn bẹ̀ẹ́ sí ni àrán sí ni láti ọ̀run wá kì í ṣe rán gbogbo ọmọ tó bí pátá ló ṣẹ́gbẹ́ fún lójú ẹ̀ àtúndí kó máa ṣàmì á lóun gbèjà ẹ̀. Listen, listen, listen, sister Watikale Weekend. Orokuro oro burúkú, Lizzie Anjore. very sensitive very wicked i ló ń gbẹjà o ó dẹ̀ ṣe fún ọmọ tí bàbá yẹn bí tẹ́lẹ̀ kó tó bọ̀ ó ní bàbá ṣùkú lójú ìdá tó bá ṣàmì tó bá bí rẹ kó má ṣàmì Elédùmarè òun fighting for my family ààrẹ díẹ̀ ló kù nígbà tó yá ó kábíyèsí ìgbà mi àtúgbé lọ sáàrin ọjà a tún sọ fún a ní àìlò the husband tó ń fẹ́ òun mọ̀ pé ó lò society òun mọ̀ pé kò jẹ́ kọ̀ọ̀kan ó wọ́ bọ̀bọ̀ yẹn sà bọ̀bọ̀ yẹn náà dẹ̀ ní ọjọ́ tí wọ́n lọ police ẹ̀jọ̀ bẹ́ẹ̀ ó ní àìlò that the husband tó ń fẹ́ is a very low key very low class is nobody. <laughs> mo jókòó kó wá nígbà mi bá ìbá dó sábẹ́ jáde bàbá wo bọ̀bọ̀ yẹn dẹ̀ bọ̀bọ̀ yẹn náà dẹ̀ wà lábẹ́ platform ẹ̀ tó bàbá tẹ lọ fún ìgbà kan tó ní ọ̀ní wá ìyàwó padà tó ní ọ̀ní fẹ́ fẹ́ obìnrin bíi mélòó kan ló bá ní tó bá wo òun sí nígbà yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ pé ìjà yẹn ohun tó bá wo òun á fi bàbá Florida lẹ̀ òun á lọ fẹ́ ọba. <laughs> ọba òrìṣà ìyá mi pé tí ọba kọ̀ọ̀kan ẹyẹ kò ní kọ́ba kan tẹ kó sọ pé òfẹ́ fẹ́ lì sí kọ́kọ́ fi tàn ó máa da láti sọ̀rọ̀ débi jòtú ẹ̀ ó fojú láti wọ́n èèmọ̀ tó bá sọ pé ọkọ ọ̀run aya ọ̀run nẹ̀ tó wá farawọ̀ lójú ayé <laughs> láti ló wá wá o <laughs> àwọn tibí ti rúbọ ọrùn bá ọkọ ọrùn bá yá ọrùn Lizzy Anjorin ibi tó dé dúró ń sìn kí ni ká ṣe <laughs> torí àwọn tó bìlíf lè gbà ẹ ló gbà ẹ àwọn believe bìlíf wọn disappoint ẹ <laughs> everybody <laughs> èmi I cannot support you you abuse me you tí a bá tiẹ̀ bú mi máa ń gbàgbé yóò wọ pé kí ló máa ń pè mí náà òwe bó ló máa ń bọ mi bó ti gbàgbé ṣá ẹ̀mí ẹlẹ́nu bí ògbó <laughs> ògbó erin nínú ọjà àwọn tó mú lítì wọn ọ̀gá tó mi wọn tó mi obìnrin bá ń wà wọ́n mọ́ wọn báyìí bí pé ọba ló bá ń wà wọ́n mọ́ wọn ẹgbà mi ló ń wà wọ́n bí ọmọdé ló ń wà wọ́n tó ti gbọ́ wọn lọ sókè bá wọn wà ní pé wọ́n fẹ́ ṣe òun létí àwọn àjọwọ́ wọn bú ọwọ́ pẹlẹbẹ ọwọ́ ẹ̀ ti gbẹ tó gbogbo ó ti ṣe wá láti wá gbogbo ẹ̀ ti gbẹ ah! ó mà máa sunkún anyway ṣá ṣàmì kó máa sunkún gan Lizzy máa sunkún kò lè disclose bàbá ẹ̀ kò lè disclose màmá ẹ̀ Lizzy tell me kí ló tó disclose father ẹ̀ àti mọ́mí ẹ̀ tó bá mọ̀ sọ why tó fi lè disclose ẹ̀ it can also wo má jẹ́ ntàn ẹ́ ó lè máa fìyà jẹ ẹ́ títí ayérayé ìyẹn ni ọlọ́run ní kí n sọ fún yín gbà yín pé because your mother wá rò pé wọ́n sọ pé torí pé òní màmá ìwọ ni kọ́kọ́ lò ní màmá lò ní bàbá but you don't disclose them it can it can suffer you forever let us know where do you come from now i want to be going because i have many things to go i want to the phone is is slow okay where do you come from listen hmm? Where do you come from? Where is your who is your father? Who is your mother? And do things right. Start doing things right. Okay? Start doing things right. I'm the first rich lady. I'm not the celebrity. I'm the first that spend that bring cars into the industry. I'm the kiriko kirikon wọ́n dẹ̀ ń dì ó dẹ̀ ń lose that value that value ọkọ yẹn náà yàtọ̀ sí pé kẹ máa jó kan fi kámẹ́rà tí wọ́n ti lọ ṣe photoshoot when you get close to the man face to face and including you really life ẹ nìyẹn you are so soft you are so skinny you are so scared i mean you don't even kò sí o ọmọ pé kò ń ṣe pé ìdúró ẹ̀gọ́ kò dẹ́rù bàyàn ó sì understand but torí pé wọ́n ti máa ń sọ fún ẹ pé ṣe kinní kan kò ṣe anyway mo ṣàfẹ́ dúró báyìí ná ó ti yé mo fẹ́ mọ experience ọkọ yìí let your husband come out with your husband and do live chat because tí àwọn tí Facebook wá ti wá lọ nísìnyí wá ku ìwọ àti àwọn ti ẹjọ́ ilé ẹjọ́ tí ò ní sí Facebook mẹ́mọ́ ṣé ojoojúmọ́ tó bá ti lọ sí Facebook náà ní sí tó gbà tó sọ pé kò sí fúrákà ló máa jáde wá láti wá máa ṣàlàyé pé òkè o mo fẹ́ mo fẹ́ nǹkan bó ṣe ṣẹlẹ̀ nílé ẹjọ́ rèé o bó ṣe ṣe bó ṣe wà nínú fracas náà hmm? ṣó dẹ̀ lè sọ ń pé o ò ṣẹjọ́ mọ́ o hmm? anyway ṣáá ó yọ lọ́hùn ṣá gbogbo ẹ ti yọ lọ́hùn ṣó ti yẹ kí ló máa ṣe sí ṣèpẹtẹrì yìí tí wọ́n sọ pé òun ní gíslọba ń sìn lẹsàbọọdù lòun ní ṣèpẹtẹrì pé òun ní gíslọba àbẹ́ẹ̀ tí gbọ́ fídíò yẹn òru náà tàgì mi ní YouTube mo dẹ̀ wò ó wà lórí ó wà lórí Facebook ó wà lórí youtube náà wọ́n ti post ẹ̀ sórí youtube bóun ní ṣe pétérì but he is not he, she is not the one she never the one and a lot of people also saying that because Lizzy i know secretly a lot of past a lot of our fat gbogbo àwọn tí yíyí sọba blog they are not supporting Lizzy wọ́n fi ń jazz cause náà ni just like wọ́n ṣe máa ń fi àwọn èèyàn jazz cause but majority of àwọn nǹkan tí eh, ìjẹ̀pẹ̀tẹ́rì àmì tí jísọ̀ bàbá sọ ó tọrọ máa ń wà níbẹ̀ ó kọ̀ yẹ kó máa fi pẹ́pẹ́ sí i fi gbó ata sí i ṣé ti yé bẹ́ẹ̀ àwọn èèyàn náà lè máa mọ́ mọ́ ṣe bẹ́ẹ̀ náà láti kí àwọn èèyàn bá lè máa sọ pé gbogbo tó bá sọ irọ́ ni ẹni tó sọ pé ó ń bá obìnrin sọ̀rọ̀ pásọ̀ sọ pé ó ń bá obìnrin sọ̀rọ̀ ó tún sọ ń gbà yẹn pé òun ló ṣe títí dé pé ó pa òkú sùn ó ló pa pásọ̀ kan báwo ló ṣe pa ló wọ depression ṣé òun ló ní kí pásọ yẹn lọ ṣe àgbèrè ní London tí pásọ yẹn tó dé tó wà kọ́ọ̀tì wọn kan ṣe àwọn àwọn ṣọ́ọ̀ṣì tí jesus bá bá sọ̀rọ̀ tí àwọn ṣọ́ọ̀ṣì bá support ẹni yẹn kó lè má kú àbí tó bá yẹ pé wọ́n pray fún but nígbà táwọn èèyàn bá ti sọ náà wọ́n máa ṣe support nǹkan kan bẹ́ẹ̀ náà fún but nǹkan tí wọ́n ń fight fún náà nísìnyí òun ni wípé you don't want the secret of the wicked ones to be open you don't want people to be talking about. Um, uh, you want um, the secret of the criminal to be open. You are protecting yourself because you too are part of it. And also you are protecting other. And for that, because some people believe that she's speaking for people now, they now supporting you. I believe up anybody to what is support. They don't want my father to cast and one later. So it's just for you to to be to be just careful. At airport, you're a borrow months in three years, you're bí marriage ẹ ṣe máa rí ń sìn àti bí life ẹ ṣe máa rí ń sìn tó bá tẹ̀ pé life ẹ tún I don't know ṣá. tis well o wọ́n ṣe ní ìgbòho lò tó yà á mú èèyàn sì ń raṣọ náà wọ́n lọ patí lójoojúmọ́ náà àwọn civil servant náà ń raṣọ wọ́n náà lọ patí lójoojúmọ́. Mm ó ṣépè ah ó fojú mi wọn mà bo elétè bí gbogbo orin elétè bí kiri kan ó máa tún pe kiri kan náà onípàlóbò èmi ní onípàlóbò ọlọ́run ní jẹ́ nípàlóbò lórúkọ jésù ọlọ́run ní ṣe mí ní <coughs> oh good anyway hmm, ní tí mo ṣe yìí náà mo lè believe pé. I do this for you for the first time. Anybody tó is ti ṣe forgive me. nígbà tí any problem but you have done evil to my daughter. Oh, mommy, oh, mọ̀ ní because the way the father was killed was not okay but you came to hard one. <laughs> mm wọ́n bú àwọn èèyàn bá yé àwọn èèyàn jẹ́ he sweet you that time but yóò ti kàn ẹ́ kò ní báni ká yẹrí èmi ra tíkẹ́ẹ̀tì fún ọmọ kan tí mi ò mọ̀ rí tó bá mi sọ̀rọ̀ lórí social media ó wá wọlé ó ní mo jí forty dollar wọ́n tún pe ọlọ́pàá wọn wá fi harass mi bíbá <laughs> ọmọ yẹn oríṣiríṣi kan ló ṣẹlẹ̀ anyway ṣá bye for now jẹ́ kọ́ ọmọ ọkọ ẹ ṣe ṣáà tí ó ti yé jẹ́ kó ṣe ṣáà tá a fẹ́ rí a fẹ́ rí mood tó wà èmi fẹ́ rí iṣu tí bẹ́ẹ̀ yẹn fẹ́rí múdù tó wà hmm, wọ́n ti lu ẹ̀ka scores ṣe nígbà tán fi lu ẹ̀ka scores tán fi lu ẹ̀ka scores yẹn ṣọ́kọ̀ ẹ̀ balẹ̀ ṣé ọkọ̀ ẹ̀ balẹ̀ ìjọba <laughs> gbọ́ yọ̀ wáyé nógo touch ground ìpè tọmọ yẹn ṣe hmm, báyìí o.